ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة adáwọ̀pẹ́ fún ọlọ́run wa ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ lọ́dọ̀ wa eléyìí tí ó mú wa sẹ́kùn nínú ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó pé nínú àdìsọ́kàn ni àbíjọsìn ni àbí ìhùwàsí ni bákan náà àtọ̀rọ̀ àti àtọ̀rọ̀ fún àníwá Muhammad ẹni tó mẹ́sìn náà fún wa tó mú wá fún wa láti ọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dàá ànábì tọ́lọ́run ọba rán níṣẹ́ tóun náà jíṣẹ́ pé kí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọmọ abá ànábì náà àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ táwọn náà sọ ìgbà pípamọ́ ẹ̀sìn èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba fún wọn sọ ọlọ́run lákùn máa fà wá náà lẹ́láì ní ìkẹ́ ọ ọlọ́run lákùn ṣe wá lẹ́nu ìkẹ́ má ṣe wá lẹ́nu ìyá gbogbo àwọn ọ̀nà tá a fi dẹni ìkẹ́ nínú àkídà wa ọlọ́run ṣàtúnṣe rẹ̀ fún wa nínú ìjọsìn wa ọlọ́run jó gúrégé nínú ìwàsí wa ọlọ́run dàkújẹ́ ọjọ́ ní òní yìí ọjọ́ kẹtàdínlógún nínú oṣù rọ́jà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùndínlógójì. an kira wa yake assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọ pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú lẹ́nu nínú kìtàbí al-adab للإمام البخاري رحمه الله تعالى níbi tá a bọ́rọ̀ náà dé òun náà ni ojú ọ̀nà ogún a albabul ishirun báàbù bẹ́rẹ̀ mankana yasiluhu abuhu ojú ọ̀nà tí ń sọ fún wa nípa wípé ká ṣe dáadáa sẹ́ni tí bàbá èèyàn náà bá ń ṣe dáadáa sí lójú ayé rẹ̀. ká má gbàgbé pé àwọn nǹkan tá a sọ fún wa níjẹjọ a sọ̀rọ̀ nípa bàbá á dáadáa á ṣe títí fá nígbà táwọn òbí wa wà láyé tí wọ́n bá tún fi lọ dáadáa ọ̀sán. Ahmed ló ń ṣeré lọ́sàn yìí. wọ́n bá tún fi lọ dáadáa ọ̀sán. dada sì tún kú láfikún wípé hadith tó sọ̀rọ̀ dáadáa mẹ́rin hadith yẹn ọ̀dọ̀ àyìn ó lẹ̀ a rí àwọn ahadith míì tí nso táwọn gbádùn tó yẹ pé pípọ̀ rẹ̀ àti mẹ́nubà fún wa níjẹ̀jọ́ nínú àwọn èyí tó gbádùn tí ò ní à ń yiri rẹ̀ wọ́n òun ni hadith tó sọ fún wa wípé ọmọ dáadáa yóò máa bá òun bí nínú àwọn ahadith tó gbádùn tí ò ní di yiri rẹ o òun náà ni pé àforíjì ọmọ dáadáa tí bá ń tọrọ fún bí rẹ yóò máa bá òun bí bákan náà lábẹ́ nítorí pé kò lè dàpọ̀ àfi pẹ̀lú wọn ìyẹn náà tún wà bóyá pé àwọn àhàdìsì tó gbádùn sí tún bọ̀ wá lórí eléyàn. ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́nu á sọ fún wa nípa ṣíṣe dáadáa fún ẹni tí bàbá èèyàn bá ń ṣe dáadáa sí nígbà tó wà láyé. káfíà ní àhàdìsì tó wá lórí eléyìí náà àhàdìsì tí ó fìdí múlẹ̀ ẹ̀rí hadithi tí ó fìdí múlẹ̀ ni ṣùgbọ́n àrí hadithi míì tóun jẹ́rìí gbé tóun rinlẹ̀ tọ́wánu sahih muslim tó sì jọun tọ́wá ń bí báyìí náà tó yẹ fóun náà látún bá ń bẹ́ kí ni hadithi eléyìí tá a fẹ́ kà yìí náà. حدثنا عبد الله بن صالح قال حدثني الله عن خالد بن يزيد عن عبد الله بن دينار عن ابن عمر مر عربي في السفر فكان أبو العربي صديقا لعمر رضي الله عنه فقال العربي ألست من فلان قال بلى أعني عبد الله بن صالح ọba wa sọ̀rọ̀ pípé hadakani lai nínú àwọn àfáà sunna nínú àwọn àfáà salaf òun aláì kìí ṣe abo kìnìún wọn ẹ hàn pé abo kìnìún ni wọn ń pè ní láì wọ́n ń pe akọ ní al-asad wọ́n sì ń pe ọmọ kìnìún wọn ní aṣebọlì àbẹ̀kọ ń ṣe ní aṣebọlì ọwọ́ sọ wípé abo kìnìún bá mi sọ̀rọ̀ táwọn kí alásùmọ́ lásán àlẹ́ àyèmá wádìí orúkọ bàbá àtọkọ fẹ́ wádìí orúkọ ayé ọlọ́wọ́ ikọ̀ fẹ́ fi kọ uh, Sheikh Ibn Baz kọ́ lọ sí wípé Abdulaziz ọmọ àṣà ọdún sọ pé ọmọ àṣà ọ ọ̀rẹ́ mi ti ń jẹ́ báàsì òun ni kíni ọ òun ni àṣà àbí fahad àti alimárikọ fahad mo ti ń jẹ́ fahad kíni jẹ́ bẹ́ẹ̀ kíni ń yẹ ẹkùn tó le ọ̀nà ń pè ní fahad ọ̀wá lọ bí àfọ̀ ní kútúbà tí máa ń sọ àfọ̀gbọ́n nù kaba ètò ní fahad ní ìkọkọ náà ní dọ̀dọ̀ pé kíni òun ni ọba amaka oníwèé kó wílé الليل إن عفا صلاة نجبة هنا بان صلاة خالد بن يزيد لا تود عبد الله بن جيناري لا تود عبد الله بن عناف ولا بو كما دني هو قجا في سفر نريا جوكا بابا لا بو كو يكا دري أولي لجف عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه فقال للأعرابي هو أصف الله بو كو يبايكي aláwùsá fún ẹ̀fúlání ṣé kìí ṣe wọ ni ọmọ ọlágbájá ni ẹ̀rí wọ́n ní àfáàwà Abdullahi ibn Umar rabi ẹ̀fọn ní bàbá alábọ̀ oko ọ̀rẹ́ lọ́jọ́ fún ọmọ rẹ̀ tó di yé ọwọ́ aṣọ fún Abdullahi ibn Umar wá sọ fún ọmọ alábọ̀ oko yẹn wípé ṣé kìí ṣe wà lọ́mọ ọlágbájá ni ọwọ́ á ní bẹ́ẹ̀ ni èmi náà ni ọ̀yà. فأمر له ابن عمر بحمار كان يستعقب ونزع عمامته ورأسه فأعطاه فقال بعض ما معه أنا يكفيه درهمان فقال فقال قال النبي صلى الله عليه وسلم احفظ ود أبيك لا تقطعه فيسر الله نورك. wọ́n nígbà tí Abdullahi ibn Umar tọ́wọ́ àbí ọmọ lábọ́ ogun yẹn pé ṣé kìí ṣe wọ́n lọ ọmọ lágbájá ó ní bẹ́ẹ̀ nìyí náà. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ló bá dẹ̀ sáré pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n bóun fún ọmọ rẹ̀ bàbá òun yẹn ní kíni o kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ yìí yasta'qibu wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé yastashibu khalfahu kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn sábà máa ń wà lẹ́yìn rẹ̀ yẹ́sítẹ̀rì ihò ààrẹ yìí ní máa ń sinmi lé kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn lórí ìdádọ́jẹ̀ tó bá ti káàárẹ̀ mi ń ro kóbel bàyẹn níbi egungun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí wàá máa ń rẹ́sì síbẹ̀ yẹn gángan òun ló fún ọmọ lábọ́ òfò yẹn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ bàbẹ́ ẹ̀rí wọn náà zàn àyìnbá ọmọ tàbí wọn ní Abdullahi ibn Umar radiyallahu anhuma pé ó tún wé láwàní ọwọ́ àtúnyọ láwà ní rẹ̀ lórí ńjọ yẹn fáà sọ́ọ̀gù ó gbé fún láwà oko yẹn ẹ̀rí. fọ̀kọ́lá bá àdúmọ̀ máa hu apá kan àwọn ẹni tó wá wà pẹ̀lú ẹ̀ wọ́n wá ní àà ń tó fún yìí pọ̀ àmọ́ yẹ kí hijab hamán ó fi fún ní dírámù méjì péré ti tó lápẹ̀rẹ̀ ká sọ pé tó ń rẹ́ náírà ti tó ìwọ̀n yẹn náà ti tó ohun tó gbé fún yìí ti pọ̀ jù ọkọọl wọn láti lẹ́yìn fún ọrùn wa dáhùn pé kọ́ọ̀lá nàbí yìí sallallahu alayhi wa sallam ohun tí mo ṣe ó ní ó ní torí ànábì sọ̀tẹ́lá sọ yìí pé ẹ fa wọ́dà abíyíká sọ ìfẹ́ bàbá rẹ láṣẹ́fà má jẹ ọjà má jà fọyọ́ fífẹ́ ọlọ́hùn nùrọ̀ kọ́lọ́hùn máa padà pa ìmọ́lẹ̀ rẹ̀ hàn án lọ ya laita hadith wọ́n máa ṣe fún hadith yìí tí o bá gbádùn o ṣùgbọ́n kò wulẹ̀ gbádùn ni o hadith míì náà tó wà ń bẹ tó ń gbádùn kódà ìyẹn wà nù sahih muslim tí wọ́n muslim fà yọ nínú kíni o níbi ọ̀rọ̀ alibiri wa sila wọ́n ní báàbò falẹ̀ sila ti àṣekọ̀ ilẹ̀ adi odidi báàbò ìgbẹ́ ká máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá wa. wọ́n lá rí rúùtàn yìí ń nínú sàhìn eléyìí ni ò gbádùn a máa rí rúùtàn yìí ń bẹ́ gbólóhùn gangan gbólóhùn gangan tọ́wọ́ adọ́dọ̀ jíṣẹ́ ọlọrun níbi ọrọ yẹn ni wípé ẹnẹ abárọ̀lẹ́dẹ́rì èyí tó fi ń dáadáa tó lágbára jù ni kọ́mọ máa ṣe dáadáa sí àwọn ẹni tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀ ìyẹn gbádùn lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run láì níyẹn nu ẹ̀rí àdìsẹ́lẹ̀ wa nu muslim ìpè ìnà àbárọ̀lẹ̀ bẹ̀rẹ̀ èyí tó fi ń jẹ́ dáadáa tó jẹ́ dáadáa jù òun ni sílàtìlẹ̀ wálẹ́dí dídàpọ̀ ọmọ mọ́ta ni o ahla wòde abíyèhì kó máa ṣe dáadáa sí àwọn ẹni tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀. sábà ní ká wo hadith yìí nínú àgbọ́yé tá a rí ń bẹ́ àgbọ́yé alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìṣenilójú kòkòrò lórí ṣíṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá kéèyàn dẹ̀ pọ́n wọlé téèyàn bá ṣe báyìí ó ti wà lábẹ́ wípé yẹn ń ṣe dáadáa sí bàbá ìyẹn dẹ̀ ń ṣàpọ́nlé bàbá ẹ̀ nítorí pé ẹni tó yẹn pọ́nlé ní yẹn ṣe dáadáa sí tọ́jọ́ rẹ̀ bàbá yẹn yìí bàbá yẹn lọ́fà ní yẹn ṣe dáadáa sí. obìnrin yìí pé wọ́n máa sọ pé òun ṣe dáadáa sọ̀rọ̀ ẹ̀ bàbá rẹ̀ yìí ni ò lẹ́ẹ̀kan náà ó sì ti ń ṣe dáadáa sí bàbá rẹ̀. wọ́n máa sọ yípo ń pọ́n rẹ̀ bàbá rẹ̀ yìí lé lẹ́ẹ̀kan náà ó dẹ̀ ti ń ṣàpọ́nlé bàbá rẹ̀ gangan. àgbọ́yé kejì tábànú ìlérí ìlérí ìyà ọ wà lórí hajjiri asidi ọyẹlẹ adì kéèyàn máa pàṣì kéèyàn pàṣì àwọn ọ̀rẹ́ bàbá èèyàn kéèyàn pa wọ́n sí àti wípé ìpa wọ́n sí yẹn ó lè jẹ́ kí mọ́lẹ́ yẹn ó kú yẹn ó lè wọ ọ̀kù pẹ̀lú sábàbí kíni o sábàbí wípé àwọn olólùfẹ́ bàbá èèyàn ìyẹn pa wọ́n sí ìyẹn ṣe dáadáa sí wọn. eléyìí jẹ́ àwọn àgbọ́yé méjì tí a bá nà hadith yẹn. hadith mi lábẹ́ báàbù ògùn yìí ti eh, ń sọ fún wa yìí pé àní ká ṣe dáadáa sẹ́ni tí bàbá èèyàn bá ń ṣe dáadáa sí. ẹni tí wọ́n bá yọjọ́ olólùfẹ́ àti bàbá èèyàn ká ṣe dáadáa sí i. حديث قطع لين يوجي نعم حدثنا عبد الله بن يزيد قال حدثنا حيوة قال حدثني أبو عثمان الوليد بن أبي الوليد عن عبد الله بن دينار عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال إن أبر والبر أن يصل الرجل وهذا ودي أبي ẹ̀rí gba sọ pé hadisi abdullahi ibn umar ta kọ́kọ́ kà lákọ̀ọ́kọ́ nípa wípé wọn máa rọjò aláwọtálá ó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ fún ọmọ rẹ̀ bàbẹ ó dẹ yọ láwà ní ẹ ọyọ fún ọyọ lórí ẹ̀rí asọgbádìsì yẹn ò ò ò ò lẹ ṣùgbọ́n àdìsì míì tọwọ ajẹrìsì wọn tẹ tún kọ sísàlẹ̀ rẹ̀ òun náà ládé bẹ́ẹ̀ ọ̀nà Abdullahi ibn Yazid ó bá wa sọ̀rọ̀ pé haiwatu òun náà bá wa sọ̀rọ̀ pé hadassani Abu Osman bàbá Usman bá mi sọ̀rọ̀ fífi Al-Walid bọ́nà Abdul-Walid ọlọ́wọ́ látọ̀dọ̀ Abdullahi ibùnú dínárì látọ̀dọ̀ Abdullahi ibùnú Umaru náà látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ìyẹn hadithi tá a kà fún wa yẹn ìpè inna abarrali birri èyí tó fi ń jẹ́ dáadáa jù àníyẹ́sìlá rọ́jòló ahla wuddi abihi kí èèyàn máa papọ̀ kọ́ máa ṣe rere fún àwọn ẹni tí wọ́n bá jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀ dáadáa yẹnyẹn ni ẹ̀rí dáadáa pátápátá ni yẹn ni pé àbárọ̀lẹ́bẹ̀rẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé àfùdọ́làhó bẹ̀ẹ́nẹ́sì bàtì ìlà wàlídìí wọ̀kadà wàlídà. tẹ̀sí èyí tó fi ń lọ́lá jù yẹn ni pé dáadáa tó lọ́lá jù tó lẹ́tọ̀ọ́ jù tó ìgbé tá a bá ṣe dáadáa yẹn adọ́dọ̀ bàbá yẹn adọ́dọ̀ ọ̀yá yẹn tọ́ba ikọ́ lólùfẹ́ ẹ̀yẹ yẹn náà ni tọ́ba jọ lólùfẹ́ bàbá yẹn náà ni ká ṣe dáadáa sí wọ́n ní sùnmọ́ fi ń nù sọ èké tá a bá ṣe ó dẹ̀ sì máa dọ́dọ̀ bàbá èèyàn wọn ní ká ṣe dáadáa sí àwọn ẹni tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá èèyàn nígbà tó fi wà láyé sábà tó wọ hadith eléyìí àgbọ́yé ẹyọ kan wà ńbẹ ńbẹ́ńbẹ́ yìí ṣe ọlá ńbẹ́ńbí ká máa sopọ̀ mọ́ àwọn olólùfẹ́ bàbá èèyàn lẹ́yìn ìgbà tí bàbá èèyàn bá jáde láyé tán kìí tún sèyàn nìkan kódà àwọn ẹni tó bá tún jó lólùfẹ́ ìyá èèyàn àbí bàbá bàbá èèyàn àbí àwọn ẹni tí wọ́n jẹ́ àlùmọ̀ṣáàyẹ̀ àwọn àfẹ́ èèyàn ẹ́ àwọn ẹni tí èèyàn tún rí i pé àwọn náà tún nífẹ̀ẹ́ tán jẹ́ àfa àtọkọ àwọn olólùfẹ́ ọkọ èèyàn àwọn olólùfẹ́ ìyàwó èèyàn ẹ̀jẹ̀ àdéhùn yẹn fẹ́jú ẹ̀wọ̀n pé nu wọn tí àníṣe sálá sọ pé wọ́n fún un tí wọ́n rẹ̀ fáwọn ànábì tó ṣáájú wọn ni òtí tù jàwá ní alikẹ́lẹ̀ ká sọ̀rọ̀ díẹ̀ kí tùmọ̀ ẹ̀ dẹ̀ ṣe kí ni o ó fẹ́jú àníṣe sálá ni wọ́n fi ta mí lọ rẹ̀. eléyìí láṣẹ irú hadith yìí bó ṣe mọdé ní pé tá a bá kọ́ fún láyìn kan ò lè parí àfi tíráìtì yẹn bá tóbi lógún mi jàwá ní alikẹ́lẹ̀ ọ̀rọ̀ bàbá ló dákọ̀ gbogbo àwọn ẹ̀dá àdẹ̀ka yìí dẹ̀sì kó sínú ẹ̀ ṣe iná adarọ̀lì bẹ̀rẹ̀ èyí tó fi ń jẹ́ dáadáa tó lọ́lá jùlọ àníyẹ́sì la rọ́jòló àhìláwọ́dé abéyìí kéèyàn máa so pọ̀ mọ́ àwọn olólùfẹ́ bàbá rẹ̀ a sọ fún wa wípé olólùfẹ́ ìyá náà wà ń bẹ tí a bá lọ tán olólùfẹ́ ọkọ náà wà ń bẹ ó lè jẹ́ tọ́kọ bá kú tán náà olólùfẹ́ ìyàwó ẹ̀rí dáadáa ọ̀hún ni nítorí pé yẹn rinlẹ̀ nù mi wípé anabi sallallahu alayhi wa sallam tí wọn bá fi ìpín kan sí àwọn àwọn ẹni tí wọn jẹ ayò ayé níbẹ̀ yẹn ni ó ti máa yé wa yí pé àwọn ẹni tí wọ́n tún jọ̀rẹ́ ìyàwó èèyàn yẹn kí yẹn tún ṣe dáadáa sí wọn yẹn màrúfà rere ni nínú nǹkan tí sẹ́rí àtọ́sẹ̀ kí ni o ó tún pa wá láṣẹ rẹ̀ àti pé ká ṣe dáadáa sí wọn nǹkan tá a mọ inú ẹ̀sìn ni tó dẹ̀ gbajúmọ̀ dáadáa pẹ̀lú sísí tá a sọ pé ó ti tẹ́lọ̀ sọ̀tọ́ láńtó máa ń ṣe wọ́n bá ti pẹrẹ báyìí á tún wá mú ìpín kan á tún fi ránṣẹ́ sí kí ni o àwọn sọdáìk ẹgbà wa mi sọdíkọt àwọn ọ̀rẹ́ Khadija nítorí èyí tó fi tó fi ń lọ́lá jù nù dáadáa òun ni pé àwọn ẹni tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ olólùfẹ́ èèyàn kíyàn tó ṣe dáadáa sí wọn wọ́n á ti parí báàbù yẹn ojú ọ̀nà mi twenty one tóun sọ yìí pé láàtọ̀kùtọ̀ man kana yasilu abaka ọ̀yọ́tọ̀fà onúurù má ṣe já a sì sọ pé látẹ̀kùtà má ṣe já ẹni tó bá já sí wípé yẹ́sùn lo abẹ́ẹ̀kà tí máa ń so pọ̀ mọ́ bàbá rẹ̀ kí mọ́lẹ́ gbàgbọ́ rẹ̀ máa wà á kú àdéhùn eléyìí náà òun ní ọ̀lẹ́sẹ̀ ńlẹ́ ọ̀ ẹ jẹ́ ká gbọ́ náà. àkùbárọ̀nà bíṣù muhammad sọ́ọ̀lù àkùbárọ̀nà abdullahi sọ́ọ̀lù àkùbárọ̀nà abdullahi bin láhìí. قال أخبرني سعد بن عبادة الزرافي أن أباه قال كنت جالسا في مسجد المدينة مع عمرو بن عثمان فمر بنا عبد الله بن سلام متكي على ابن أخيه فنفد عن المسجد عن المسجد ثم عطف عليه فرجع عليه فقال ما شئت عمرو بن عثمان مرتين أو ثلاثة والذي بعث محمدا صلى الله عليه وسلم بالحق إنه لفي كتاب الله عز وجل مرتين لا تقطع ما كان يصل أباك فيطفر فيطفر بذلك نور. آه حديث إليه هذا في olẹ ṣùgbọ́n ká gbọ́ ohun tó wà nù rẹ̀. Bẹ́sùrù bin Muhammad ó fún wa nírò pé Abdullahi òun náà fún wa rò. Ó tún sọ pé Abdullahi bin Lahik ó fún wa nírò wípé Sa'ad bin Ubadah az-Zurqi ó fún mi nírò pé bàbá òun ṣé dáadáa ju bàbá rẹ̀ ó ní mo jókòó nínú mọ́sálásí Madina pẹ̀lú Amr bin Uthman famarra bina Abdullahi bin Salam Abdullahi bin Salam wa kọjá lọ́dọ̀ wa muttaki'an lẹ́ni tọ́rọ̀ gbọ̀kú ala bina akhi gbọ̀kú sí ọrùn ọmọ arákùnrin rẹ̀ kan. ẹ̀rí wọ́n ní fọnẹ́fàdà anilmọ́jìlẹ̀ lọ́ba kú yẹn ni pé lọ́ba bí wọ́n bá lọ sí nẹ̀fàdà wọ́n ní kéèyàn já pàun bí kọ́fà fò ẹni ọ̀fà tó máa ń ta yẹn ó sì máa jábọ́ nú ọrùn rẹ̀ ẹ̀ mọ̀ pé ọ̀bọ̀ lẹ̀ pàun lójijì ó o ní jòkó tó jókòó nìyẹn tó máa tọ́fà alẹ́ ó bá so mọ́. ọwọ́ àṣẹ padà sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jọ jókòó. fọkọ́l ọwọ́ àṣọ báyìí pé mọ́ṣí ìta Amr bin Usman marratayn aw thalatha. kí ló fẹ́ gan-an kí ló ṣẹlẹ̀ wọ́n ló béèrè lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọ́n ní ohun tí àfọ̀ padà wá fi dáhùn bàbá sáàdì bọ́nà ọ̀bẹ́dà azọ́rọ̀kì ó ní mo fi ẹni tó gbé muhammadu dìde mo fi búra ó gbé dìde lódodo ìhun tó ń ṣe yẹn làfi kìtàbí lọ́yà azọ̀rọ̀jáde ọ wà nù tẹ́ ọlọ́run lẹ́ẹ̀mejì wọ́n ní náà wọ́n ní pé láàtàkùtà máa ń ka náà yẹ ti lo abáàjì má ṣe já ẹni tí bàbá rẹ bá máa ń papọ̀ mọ́ ìwọ má jà tí wọn náà bá ti rí wọn náà máa so pọ̀ mọ́. tọ́ bá ṣe bẹ́ẹ̀ ọ̀yọ́ fọfà òbèdà àlíká nọ́ọ̀rọ̀ kí mọ́lẹ̀ rẹ̀ má wàá kú. òun náà ní ohun tó rí wù yẹn ẹni ni olólùfẹ́ bàbá òun ni. lòun fi sáré fayín tì fi dáhùn jókòó lòun sáré lọ́ọ́ so mọ́ nígbà òun so mọ́ tá lòun sẹ́rí sọ́dọ̀ yẹn. ẹ̀rì ṣùgbọ́n hadith yìí àdìsí tó lẹ́nu wọ́n nítorí pé ntọ́pẹ̀ ní sáàdù zọrọ kìyẹn majhul àmọ́rí ẹ̀rí alimami al-Marwazi wọ́n lọ fààyọ nínú kinu alibirri wasila àdìsí tó tún tẹ̀lé yìí náà ìyẹn náà ò tún ò tún fìdí múlẹ̀ dáadáa ṣùgbọ́n ká tó débẹ̀ yẹn sọ irú sáré fòta irú fíkì òtá wíńbi tọ̀hún yẹn náà ni lọ́wọ́ àmì eléyìí àgbọ́yé wọn ọ̀yàtọ̀ síra wọn lọ́wọ́ ìpàdé ti gbádùn. wọ́n ní ṣùgbọ́n síra ọlọ́run tó wí yẹn kì í sá lọ́kọ̀ àná. wọ́n ní ohun tó gbà lérò pẹ̀lú ẹnikẹ́ni àtẹwọ́rọ̀ torí kò sáyà kẹ̀kẹ́ tó sọ pé làásẹ̀kítà mọ́ńkíánà yẹ ti lo àbẹ̀ẹ́kẹ́ ọ̀yọ́tọ̀ta òbí dáyẹ̀lìkà nóòrò wọ́n nínú àtàwọ́rọ̀ lọ́wọ́ àtàwọ́rọ̀ yẹn ni wọ́n pè ní májẹ̀mú láéláé láìsí wọn pé májẹ̀mú láéláé ò ní máa lọ ka ohun tó wà ní Kùránì ti tọ́ yọgbọ́ ò ní máa lọ ka ọ bẹ́ẹ̀ náà ní báíbùlù ntọ́ wà ní Kùránì ti ṣe kí ni ọ àbáyé kírík gbogbo ohun tó jó òótọ́ ọbẹ̀ àbí wọ́n ti yí mbẹ́ gbogbo ẹ̀ pátá wà ní Al-Kùránì mọ̀ pé ìṣesí wa pẹ̀lú àwọn ahlul kitabi ni pé àmánná bima unzila ilayna wa unzila ilaykum wa ilahuna wa ilahukum wahidun wa nahnu lahu muslimun wọn ta gbọ́dọ̀ wà lórí ẹ̀ nípa wọn nìyẹn ọlọ́run wa la tujadilu ahlal kitabi illa billati hiya ahsan ní sọ́kùlà ń kábòt àwọn ẹni tá a fún tíra ẹ má jẹ àwọn níyàn ẹ má bá wọn ṣe àríyànjiyàn àbí fàǹfà àfi lọ́nà ẹ̀tọ́ da mo kẹ́kẹ́ máa sọ náà ni pé àwa nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ̀ fún wa àti ohun tí wọ́n sọ̀ fún yín àmọ̀pọ̀rọ̀ ọlọ́run nìkan ẹ̀ tó yìí àti pọ́lọ́hún yín àbí ọlọ́hún tiwa tá à ń sìn òun náà lẹ́yìn tó yẹ kẹ́yìn náà ìjọsìn fún ìyẹn làwọn adẹ́gbà fún èsì sí wa tẹ́ pẹ̀lú àwọn bàkàtà rí pọ̀ nídìí kan ṣe lọ ha bẹ́ẹ̀bùlù sórí ẹ wá jọ máa kà pé ẹsẹ̀ kékerù ẹ bá sì dé jọ́ọ̀nù ẹ bá sì dé lúùkù lúùkù kọ lùkù rí mẹ́sàn ọ̀rọ̀ ni tó èèyàn nídìí gbogbo àwọn wẹ́rẹ̀wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ló fi já sí pé pípọ̀ nú àwọn ẹni tí wọ́n ń ṣe kinní yẹn ọlọ́ha báíbùlù sórí kò rí kọ̀ọ̀ánì ha ánì tó ṣe yí pé yòtà abadu bíi tilawati kíkè rẹ̀ gan kódà kí yẹn wo báyìí tí bá tún ṣe mẹ́tọ̀ tí ń wo báyìí aládá lórí àbí òtún tán tí bá ha ha kò yé pété ọlọ́run ṣé kò ti sínú àwọn èyí tó yí ẹ wọ àtàwọrọ èyí sọgọrùn kan ọdún kèsè méjì kí wọn tó tẹ kọ nǹkan tó bá tọdún méjì kan kéèyàn tó kọ séèyàn rẹ tiẹ̀ mọ́ títí pọ̀ wá gẹ́gẹ́ ṣe wà yìí nísìn tí wọ́n bá ní kọ́ wá sọ̀tàn pé sí ayé ẹ̀ láti ìgbà tó ti tó ti gbọ́n tóun náà ti ń de nǹkan mọ́lẹ̀ mélòó ni ó rí sọ́ńbẹ̀ mọ́ tí ó sọ bó ṣe jẹ́ gẹ́gẹ́ yóò yàtọ̀ tọ́jà pé ṣé kàlùbáni rahimahullah ta'ala ń gba ẹni tó lọ béèrè tán lọ́wọ́ wọn wọ́n ní àwọn ọ̀rẹ́ ti di kíní ìtẹ́ wọn sí ṣùgbọ́n àwọn ò pé bọ́yá nǹkẹ́ báyìí. náà wá ti pẹ́ ẹ̀rí kọ́lọ́ sọ ní sọ́tùl hadid yìí pé fọ́tọ́lá aléhìm amad fọ́kọ́sá ti kolóbò àsìkò yẹn ti pẹ́ jù ó ti pẹ́ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin gbogbo èèyàn ó ti gbàgbé gbogbo ẹ̀ wá pátá wọ́n kẹ́ àwọn àṣàkọ kọ̀ọ̀kan àdébá wọ́n kàn yọ lura wọn bá kó omi tí máa o gbogbo tí yẹn lọ ha sórí Ọlọrun tó fi ti wà sínú ìlànà wa àwọn ẹni wọn egbá kì í dàyè wọ́n yẹ pé wọn tí ó kàn wà gbogbo ẹni ti lọ fèsì wọn ó kàn wọn kàn o ò ní pa súnẹ́ẹ̀tì àfi kí bídí àrò rẹ sọdún kò tí ì yé rárá ẹ wo súnẹ́ẹ̀ kẹta àwọn kan ń pa tìǹsì òun ni súnẹ́ẹ̀ kéèyàn gba aládá pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ ńlé àwọn bá ní parí oṣù àwọn lọ sí sòrò ẹ wá ohun tó padà wá wọlé ẹ wo ṣàrù tó gorí ẹ ẹ wo láburú tó gorí ẹ ó yẹ kó wà ń lé pẹ̀lú olólùfẹ́ àwọn aládàá tó bọ́ fún ọ ẹ ti mọ iye rẹ̀ àbí inna li nafsika alayka haqqan ó ti bọ́ fún ọ ó sùn kò ní sùn ládàá ilé yẹn lọ nítorí pé ká sùn pé nígbòsí pé àṣẹ ọlọ́run ni bọ́lọ́run sì ṣe dáyé òun ni pé ọ̀jà ní layla libasa hada yanni àwọn oníyà pé mo ti fẹ́ sáyé nìyẹn kí tó bá ti dalẹ́ báyìí ká dẹ̀ sùn súnà yẹn bọ́ fún ọ súnà ọrùn ọbọ súnà téèyàn ó sùn lórí pé wọ́n fẹ́ lọ sí sóòrù báwọn ṣe tàájù súnà kejì obìnrin lẹ́ni tó tún bọ́ fún ẹ̀wọ̀n kọ́ wa nù hadithi pé ọ̀fìn bóde yẹn ahdikum sọ́dàkọ́ kéèyàn tún máa ṣeré pẹ̀lú olólùfẹ́ tó yẹn ní igi lórí ẹ̀ fi sàrà tún ni sàrà wà mẹ́ ẹ̀rì pé ńgbà dáná fi dáwọ́ gbogbo sàrà àtọ́pọ̀ rẹpẹtẹ lọ tó wí débẹ̀ yẹn àwọn sàbí ara wọn ọgbà wọn padà béèrè pé ah, ah, àyàtì àdúnà ṣàwátàwù ọ̀yẹ̀kùnà àlẹ́ àjọ ọ̀yàkùnà àlẹ́ àjọ. ṣé ẹnìkan kí wọ́n dẹ̀sí máa tún gbádùn rẹ̀ á ah, tún wá gba aládá lórí ẹ̀ ànàbì ní bàlà. bọ́lọ̀ ti rí nìyẹn ọ̀dà tó bá gbé sí tó bá lọ gbé síbi haramu ńkọ́ ṣé yọ gbẹ̀sẹ̀ àbí òní gbẹ̀sẹ̀ obìnrin tí ò ní igi lórí ẹ̀ ó dẹ̀ lọ ṣeré ìfẹ́ pẹ̀lú ẹ̀ ṣé yọ gbẹ̀sẹ̀ àbí òní gbẹ̀sẹ̀ wọ́n ní yọ gbẹ̀sẹ̀ alonso sọlá tó bá jágbé yọ gbẹ̀sẹ̀ ajágbé tó bá gbé síbi halal yẹn ó máa gba aládá lórí ẹ̀ súnlẹ̀ di mélòó tó bọ́ fún mẹ́ẹ̀ ó di méjì méjì lẹ́pẹ́ tọrùn gẹ́gẹ́ torí ẹ̀dọ́ ọlọ́run ni ọ́ iṣẹ́ ọlọ́run ó dẹ̀ gbọ́dọ̀ bá iṣẹ́ ọlọ́run jẹ́ nínú kọ́ bá iṣẹ́ ọlọ́run jẹ́ òun ni pé ọlọ́run ní ká sùn tó bá ti dálẹ́ kọ́ wá lò ní sùn ọ̀fẹ́ bá iṣẹ́ ọlọ́run jẹ́ tó nínú iṣẹ́ tọ́lọ́wọ́n ọba àlekè ọlá tó ti ṣe òun ni kọ́pọ̀lọ́ ẹ̀ wà dáadáa orí rẹ̀ lè yí ó lè ya wèrè tàbí kó kúkú òjijì lẹ́ẹ̀kan náà wọ́n ní ohun tó sì fà náà ni oorun tí ó sùn yìí náà lọ́fà ó bá ṣe ọlọ́run jẹ nǹkan tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ṣe òun sì bàjẹ́ ń jẹ ẹ̀rí súnlẹ̀ di méjì súnlẹ̀ kẹta ẹ mọ̀ kó wà nù hadith yìí pé kó wáyé kọ́kọ́ lójú kó jíyàwó ẹ̀ tí àwọn ọba dáhùn kọ́ kó ṣe kí ni o kó wọ́n mi sí la. wọ́n tún wà nù hadith pé tóun àti olólùfẹ́ rẹ̀ bá wá dìde tí wọ́n ti náà fi lára kà méjì kutiba min az-zakirina Allaha kathiran wa zakirat ẹ̀wù tọ́bọ̀ fún súnlẹ̀ òdìdí mẹ́ta lọ́bọ̀ fún ọlọ́run lọ́mọ yẹ bídíà tó ti wá wọlé. ẹlòmíì do níranu ó do nírẹ́dẹ́rẹ́dẹ́ pé wọn tán lérò wọn padà tún tẹ̀yìn ẹ̀ wá pẹ̀lú tahajudi ìṣòro tí wọ́n láwọn ń lọ ṣe níbo mo ti lọ òun làwọn ẹni tí wọ́n láwọn fẹ́ máa há báíbùlù àwọn fẹ́ fi ja kan yó àwọn fi ja wọ́n yẹn yẹn ò sínú ìlànà wa sínú ìlànà ẹ̀sùnà ọ̀hán náà ni àníṣòṣọ́lá máa fi ń bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ ayé rẹ̀ nítorí àwọn kèfèrí àbí kéèyàn lóhun mọ́kànlẹ̀ bí àfa kan tí máa ń ṣe jọ́ máa ṣe gbó jọ́ máa sọ gbogbo ẹ̀ tó kí gbogbo àwọn ọ̀bàrà ń bá kùmọ̀ ifá kìnnì kan kìnnì kan odù rẹ̀ kúrò aláwò ní túmọ̀ kìnnì gbogbo wórówóró ẹ̀ mi ò mọ bí sáyẹ́ǹsì ni bí lítírítọ̀ ni. ìwú tó máa bọ́ fún ìyá pọ̀ òun lọ́ba eléyìí tí wọ́n ń pè lọ́gàá nínú wọn tóun náà máa ń kà fún èyí tó ti kúnjè lọ́ọ́. ọba ní òun dùn ọgbà pé jésù ọ̀padà ó ti bẹ̀sì jẹ́ ìwọ́n tó wíwẹ́rẹ́ yẹn tó wíwẹ́rẹ́ yẹn lọ́dẹ̀ sọ yẹn di o torí àwọn àhàdí tó wá lórí pé nàbí láyé ìsàlámù ń ni àwọn afáwà tún padà fi rinlẹ̀ odidi mùjáládùn ń bẹ fún báyìí ọ̀rọ̀ jésù ń bọ̀ kíní kan tó yẹ pé mo jọ́ máa sọ ni àwọn àdéhùn ìtọ̀ wíìlù tó sì gbádùn tó yẹ pé èèyàn ọba nù àpapọ̀lẹ̀ fótò sẹ́wọ̀n yìí bọ́lá ẹ̀kọ́ lọ tẹ́tìrà fáwọn àfa tọ́lọ kéwú tí èsè pé ti yẹn nílọ ha sórí ẹ̀ ẹ́sikódù ẹ̀ kíní kan ó sì wá nẹ̀ mórí igi náà ó sì wá gun bẹ̀ ó sì wá nẹsẹ̀ ó sì fọ́ pa á ọlọ́run ọlọ́fọ́ pa yàn tẹ́ o kó gbogbo àtó fi ń serú ìranù yẹn a ti gbé Sahih Bukhari jáde fún pé wá wo orin ni dàjálì máa ń bọ̀ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nàbí láyà yín sá ń bọ̀ kódà tó bá dín nǹkan báyìí báyìí ni ó sì nǹkan báyìí ni ó sì kódà tí ò ní gbà lásìkò rárá gbogbo àtó fi lọ há gbogbo ẹ̀ ó tún há yàní al-anajil al-mukhtalifa tó bá ṣe pé ti bá nẹ́bà ni ẹ̀rí ẹ̀rí ti yàtọ̀.

اتخذوا هذا القرآن محجورا. nísà tó fọkàn òjíṣẹ́ kan rí àníjì tọ́lọ́run rẹ sí wa gan ó di ìdí ìlọ́ fẹjọ́ pípọ̀ wa kan lọ́hùn ó ní ìwọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ìnẹ̀kọ́ mi dáadájú àwọn ọjọ́ mi yìí tọ̀rẹ́ mi sí yìí ìtàkọ̀rọ̀ hadal kọ̀ọ̀ánà mahjura wọ́n dẹ̀ ti mú àlùkùránì yìí ní mo tọ́ ń ṣe kí ni o tọ́yìn lódì ọba lọ wo tẹfsiri tẹfsiri tó gbádùn ni o sọdíye epo máa lọ kákàkúka o ọkàn níbẹ̀ tí wọ́n ṣàlàyé pé wọ́n yàn ẹ́ lódì kíké rẹ̀ tèmi sọ wípé èmi ò sì lérò pé mùsùlùmí gidi lẹni tí ò sí ìmọ̀ kùránì ká o mùsùlùmí rẹ̀ ò gidi dáadáa o báyìí òkú tiẹ̀ ti wá há pálápálá tó. kó tiẹ̀ wá há gídágídá ah! bí ọba ṣe gbà ní ọgbà ó yẹ kéèyàn tiẹ̀ lè máa gbìyànjú ẹ̀ díẹ̀díẹ̀ káfí má kó sínú àwọn ẹni tó ti ọlọ́run ti lọ́ọ́ fẹjọ́ rẹ̀ ok wọn ké. yẹn bá fẹ́ lóun fẹ́ ké koran tí ó tiẹ̀ máa rí pé ní ti fẹ́ láàánú ọlọ́run tí ọ̀bẹ tó sùn mẹ́ta ó yẹ kó ti yàtọ̀ kódà kan máa lò ju thirty thirty minutes lọ ó súnmọ́ ó ti change kó ti pé yóò kẹ́ máa ṣe wọ̀kọ́ wọ̀kọ́ kọ́ọ́lá àdàsá náà àwọn òpèlè yìí pọ̀ ní má wílẹ̀ ọkọ̀ kan ó yàtọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn. abẹ́ ẹ̀fẹ́ jọ́sùn yẹn kí yẹn má kò síbẹ̀ wọn ò ké mọ́ wọn ò mọ̀ tún mọ́ rẹ̀ mọ́. ẹ̀rí ó di mélòó ó di méjì. bàbá fẹ́ kó sábẹ́ ẹni dáná bíi fẹjọ́ rẹ̀ sùn ó tún mọ̀ tún mọ́ kọ́ àì. ló fi jáde pé pípọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń ṣe wàlímọ̀ fún. àkọ́kọ́ wàlímọ̀ tá a mọ̀ tó jẹ́ tó wà mọ̀ ṣọ̀rọ̀ à ọ̀nà ni wàlímọ̀ ti lọ́wọ́ òde ìyàwó. ìyẹn pẹ̀rẹ̀ fún ìyàwó ìyẹn ló wà nù mu ọparí kọ áàní ọ máa màálù ó mọ̀ gbogbo àwọn àdìsí yẹn kùnrin lẹ̀ nígbà tí wọ́n rú dẹ̀ rí bákọ́rà ha ṣé àwọn ẹni tẹ́rí yẹn dẹ̀ ha lẹ́yìn náà ni pé àdìsí yẹn rin lẹ̀ àbí òtútọ́ ó bá dẹ̀ pa màálù ó mọ̀rù bá pa màálù èké lèyí tá ń ṣe yìí o kò rí bẹ́ẹ̀ o. wàlé mọ́tò làwọn rò lọ́wọ́ ẹ̀rí pé pípọ̀ wọn tí wọ́n lọ sí alif lamim àti sọ́dún fatia ẹ bá sin láàrin fún àwọn ọmọ lẹ́yìn náà ni wípé wọn ò túmọ̀ túmọ̀ rẹ̀ àti rí pípọ̀ nínú àwọn ọmọ dáa ṣe wà límà yẹn fún tó yẹ pé àtà skáàfù tó ń fi sórí yẹn kò ní láwọn ọmọbìnrin ó dàrí inú wọn tó padà lọ fẹ́ kọrin yó torí pé kéwú tó kí yẹn bàbá gáwù náà ni ó sókè àlùkùránì ó sókè rẹ kí ni ó fa sókè ní àrí sókè àlùkùránì kan. ẹni tó yẹ pé bàdàgáwù ni ni kò mọ tó mọ tó wà nú ẹ. ẹ wọ̀ pé njọ́ tó kéwú débẹ̀ tọ́ba yẹ pé èèyàn tó gbádùn ní nǹkan kéwú njọ́ tó kéde sọ́ọ̀tù bá kọ́ ẹ mọ̀ pé kó kó tẹ pọ́ọ̀sì fún. wọ́lá tún kì í ọ̀yà hátà hátà mìnà ẹ̀wí títí ẹ̀wí tọkùnrin wala ata yu'minu wala abdu mu'minu khayrun min mushrik. irú àwọn eléyẹn ẹ mọ̀ kéèyàn tẹ pọ́sì ọlọ́run bá ń kẹ́ bá mi àfa nílé ba nígbà tá a fi ń ké oúnjẹ ló ń àná sọdí àlè bá ta sàlàwà náà ké o àléfù bá ta ta ṣe mú ágàrí àmì ìlú àwọn lákè wọn a máa tẹ pọ́sì fún wa àbá ti dá àrìn kan báyìí wọ́n á tẹ pọ́ọ̀sì ẹ̀dùn ayà yẹ ẹ̀gbọ́n ohun tí ń sọ hànà wa. ẹsẹ̀ gbogbo ẹ̀ wọ́n tún fún wa tó tọ́ nígbà nìkan a sì fi téèkù wa ń gbà yẹn nísìn ẹlòmíì ó ti dáyé nu wa náà dáadáa eighty five láti parí nígbà yẹn báyìí tá a bá ti ń ké lọ báyìí bá ti dá àrìn kan ó ti tó ẹ̀dùn mi báyìí ní báyìí. òun ni wọ́n ń sọ ni kò síbi kankan tí wọ́n ti fi kọ́ pé ọyẹ́ ẹ dúró ẹ gbọ́n dáyà ọmọ mùsùlùmí tó wá di gidi sámúsì tá fẹ́ sí nínú ẹni tí òjíṣẹ́ ọlọ́run lọ fẹjọ́ rẹ̀ tá a bá mọ kùránì kẹsàn á tún kọ́ tùmọ̀ rẹ̀ kọ́dà bọ́ já yọ kí ọ̀rọ̀ ni ò sí yé rárá bó ṣe àyọké adébí ọ̀rọ̀ abẹ aya twenty one sí twenty three yẹn yá ayọ́ anẹ́sọ̀ ọmọdéwọ́n bá kọ́mọ lẹ́dí kálákọ́kọ́ wọn lẹ́dí náà ní pàbílẹ́kùn ọ̀dọ́mọké ọdún bẹ̀ ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú aya méjì mo fẹ́ sọ̀túnmọ́ rẹ̀ fún yín. ọmọ ò gbàgbọ́ yìí kí ni wọ́n ń pè ní àìbáàdà kí ni jọ́sìn kí ni jẹ́ tawhid kí mọ ọlọ́run lọ́kàn nínú jọ́sìn kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ ṣírì kí ni ọmọ gbọ́ yìí tá a bá fẹ́ sínú ẹni tí ànábì ti fẹjọ́ ẹ̀sùn ẹlẹ́dà á mọ kùránì á sì a ó burú pọ̀ kéèyàn tó máa lè dá pátí àkàdé amayatasa alóhùn a ó ha gbogbo òfin dájú ṣùgbọ́n ọ̀dọ́ á ti lè dá pé gbogbo òun ẹ̀ tó bá kí n láyé báyìí pátí àti sọ́tò lè ni ọgbọ̀n séèyàn wá nírun ni ẹ̀ sẹ́nìkẹ́ sọ pé onírun onírun onírun dáadáa mo fi kírun fún didi ọgọ́rùn-ún ọdún irun ọlọ́run sì ti gbà ṣùgbọ́n láti máa yan Al-Qur'an lòdì ká má sí náà nítorí fi fẹjọ́ ẹ̀sùn fún ha gbogbo àwa tá a jẹ́ oní bísínẹ́sì ìjẹ́ ayọ̀ zaka zaka kí ni mo gbà lérò zaka àsìkò ẹ̀wọ̀n fásitì ní zaka ìyìn ní zaka owó ní zaka.

nígbà tí gbèdéke tá a yọ zaka bá tó àwọn oníbísínẹ́sì náà jẹ́ ayọ zaka àsìkò ọba dé àwọn ilẹ̀ haúsá ọwọ́ màrínrẹ̀ wò táwọn tó ń gun ọkọ̀ láńlá bẹ́ẹ̀nbẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n lásìkò tiwọn ọlọ́sẹ̀ kan ń bẹ alálẹ̀ ń bẹ oníjọ́ kẹta ń bẹ kò sì ní í já ọwọ́ alẹ́ má ju kéwu ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ ó lè má ju thirty minutes lọ alámọ̀rí ẹ̀sìn wa lélẹ́yìí torí nǹkan ẹ̀mí ìjọ yẹ kó dàrú mẹ́lòmí lọ́wọ́ yóò kẹ́ dàrú yóò sì wáá yẹn lẹ́nu kí á tó sì wáá yẹ tó kí ìwà burú tó báyìí sọ yẹ kí yìí sì yí wọ báyìí kọ yẹ kí wọ́n lè yí wọ̀. wọ́n yẹ pé gbàgbà fúfú lẹ lómi kò kò sí nǹkan kan lẹ̀ rárá bí tí ò sọmọ. ká máa wà nù ẹni tá nẹ́bí fẹ́ jọ ẹ̀sùn ẹlẹ́dà á hà tá a bá tún ha sórí a tún máa lò tá a bá fẹ́ sínú ẹni dání sọ̀tà láńtọ́ fẹjọ́ rẹ̀ sùn ìtumọ̀ di mélòó ó ti ẹ̀kẹrin nìyẹn o a tún máa lò. wọ́n ní wọ́n bi ìyá ńlá wa Àìṣà léèrè radiyallahu anha pé ma khulqu rasul kí ni wà nẹ́bí ó ní khulquhu al-Qur'an ìwà rẹ̀ lal-Qur'an tánàbí bá ń lọ ń tàbá ìkùránì rìn lọ́dún. torí pé gbogbo ohun tí ń jẹ́ màrúfù gbogbo ohun tí ń jẹ́ dáadáa nínú kùránì ti mẹ́nuba gbogbo ohun tí ń jẹ́ láburú kùránì ti sọ wà lára ń pa ẹ̀ á máa lò tá a bá fẹ́ wà nù ẹni tí òjíṣẹ́ ti fẹjọ́ rẹ̀ fọlọ́ ìkàmù tadaburi á tún máa ronú á máa yiri ẹ̀ wò àwọn èèyàn kàn kọjá àyà àyà ẹ̀yọ̀ kan náà ni tẹ́ ẹni ní ti mọ̀ ní ẹ kílẹ̀ rí tọ́ lọ́wọ́ àkókìní láì tọ́ bá kẹ́kà ọ́ ni à èmi náà máa yà yẹn ṣùgbọ́n kò sí sàdámù. Qala Allahu ta'ala afala yatadabbaruna al-Qur'ana aw ala qulubin aqfaluha. kí ni ṣe táwọn èèyàn ronú sálùkọ̀ àná gan kọ́ ìrírí ẹ̀wò dáadáa àbí àgálágodo wọ́n ti fi dín wọn lọ́kàn. ẹ̀wẹ̀ nìkan. ọlọ́wọ́ bá afáwọn abdullahi ibn ọmọ abdullahi ibn Mas'ud náà ni wọ́n fẹ́ ọdí ọlọ́wọ́ án. wọ́n ní ah, abdullahi ibn Mas'ud ó pẹ́ tó máa ń sọ pé káwọn àwọn mìíràn tún ṣe o láti sọ pé òun ẹja ṣe. ó ti ń sọ pé kí káwọn òun ti wá sí àlùfáà ni òun ò bá ń àtàwa ni ǹjẹ́ ńgbà tó ń sin àlùfáà ni tó ń kà yìí tọ́lọ̀ bá ọ̀rọ̀ ní ń bẹ̀. ṣé ńgbà tó ń sin àlùfáà nìyẹn torí sọ́tò lè haṣírí ń bẹ̀ ọlọ́run rí orí àyà kan tọ́lọ́run sọ pé wa ma atakum ar-rasulu fàkọ̀dọ́ wa ma nahakum anhu fantahu ihun tó jíṣẹ́ bá fún yín pé ẹgbà lóòótọ́ àyà yìí ló ti tọ́ lódodo ọ̀sán kalẹ̀ nípa bó láti pín ogún ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ogún. mọ gbogbo àwọn àfáà súnà àwọn àfẹ́sìn onítàfíìrì wọ́n fẹnu kò wípé àyà yìí ó sì ń jẹ́ àyà tó ń sọ wípé dandan ni kásẹ̀ lọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run dandan ni ìtẹ̀lélànà mẹ́bí sọ́lọ́mọ́ àṣẹlá òun láyà yìí wọ́n ní sọ́ọ̀ka ọlọ́run ká dé bẹ́ẹ̀ sọ́ọ̀ba ti wá ká dé bẹ́ẹ̀ tó ti yọ dé bẹ́ẹ̀ èmi ti wá gbọ́ tó ti sọ ọlọ́run ọba tó ti sọ pé ègún ìgbéjìnà sáànù ọlọ́run kọ́ máa jẹ́ ti àlèwà àfilà ẹni tí ń fi irun kúrun fún yẹn àtẹnudọ́kọ pé ẹ bá ń fífi ń mo ti lọ ọ̀hun ni yí kí. má já ẹni tí bàbá rẹ̀ bá ń so pọ̀ mọ́ nígbà tí bàbá rẹ̀ bá jáde láyé ọ̀yọ́ tó fa òbí dáìlì kànú ọ̀rọ̀ ká má wàá fa ìmọ́lẹ̀ ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú sábàbí yẹn aṣọ wípé wà nù kìtàbí láyé azọ̀wẹ̀jẹ́lì lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àwa ní tíra ìhun náà ní ni làwọn fi wá ń sọ wa pé alọ́wà náà àtàwọ̀rọ̀ nìyẹn wàá túmọ̀ ọkọ̀ ọmọ wa kiri káàkiri ayé ń sìn lọ nke kíni ẹ wá mo fẹ́ mo nídìí má jẹun láéláé mo nídìí ẹ mo fẹ́ wo ọ̀rọ̀ kan tí wọn lọ wà ń bẹ òun ní wájú mélòó ló ti kànú àlùkò àná wọn lọ fọ àwọn ọmọ òrùn mu ló jẹ ayánu sọsọlám wọn ni àá ewele yìí lóògùn mu ni tí làwùkánà àkè musa hajjẹn tọmọ ìyá musa bá dẹ̀ sí kíni tó bá sì wà láyé mọ́ wá sí àhó ẹ̀ kò sígbà láyè kan fún ojú kọ́ tẹ̀lé mi lọ. nígbà táwọn anẹ́bì yẹn ti lọ iṣẹ́ wọn ti parí nìyẹn kí wọ́n dẹ̀ tó lọ wọ́n ti sàsọ́lẹ̀ bá ọmọ gbogbo èbí ọmọ sọ́ọ̀tù sọ́ọ̀ wàyí ti kọ́lá yín sá gbìn mọ́rí yámọ̀ yábà ní ìsirayílà ní rọ̀ṣúlù láyè lẹ́kún mùsọ́dì kan ọyẹ máa wí nsọ́ ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dá yìí ọmọ bá ṣọ̀rọ̀ bí rọ̀ṣúlù bí tá ń lọ nìyẹn. nígbà tí nàbí láyìn ìsàlá òun náà sá kẹ́yìn náà àwọn ọmọ tó kẹ́yìn ọmọ òun náà isa alẹ́ ìsàlá tó sálá òun ló kẹ́yìn. àfẹ́kọ́rọ̀ yòógùn pẹ́ẹ́pẹ́ ohun tí ń bẹ láàrin òun àtànẹ́bí wa sallallahu alaihi ọdún ọdún mélòó ọgọ́rùn-ún márùn-ún ọdún àti bí àádọ́rin

wa mubashiran bi rasulin mo dẹ̀ tún fún yín nírò wípé òjíṣẹ́ kan ti ń bọ̀ ya'ti eh, min ba'di ismuhu ahmadu ó máa wá lẹ́yìn mi kódà orúkọ rẹ̀ ní kíni ahmadu ó là á mọ́lẹ̀ ìyẹn tún lágbára. nígbà wo adé ọkọ ló adá fífẹ mọ̀rin wọn ní dẹ́nu kí ló máa darẹ̀ láwọn sí bánẹ́ẹ̀dì kan bá ti lọ ó tó lọ iṣẹ́ ẹsẹ̀ yẹn dẹ̀ ti lọ nìyẹn èyí tó wà ń tàn yẹn la máa tẹ̀lé ó dẹ̀ ti yé wa wípé ẹni tí ó já nẹ́bí táyé òfin ní jáyé mọ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ní ọ̀sá wẹ̀rí ńkọ́. wa ma arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa kaffatan linnas bashiran wa nadhira àwọn ẹ̀rí nìyẹn o iṣẹ́ rẹ̀ ni ó máa jẹ́ iṣẹ́ táyé òfin ní jáyé mọ́ kìí tún sèyàn nìkan nínú sátìlì jùmọ̀ ọlọ́run sọ pé wọ́n lẹ́bi bá a sa omi yìí náà rasulan ọlọ́run náà lẹ́nu tó ṣe gbé dìde nínú àwọn òpè ó gbó ti sẹ́kàn dìde ẹ́ ọyẹ máa wí n so a máa káyọ̀ ọlọ́run ọba fún wọn ọyà wọ́n yìí zakihim a máa fọ̀ wọ́n mọ́ a máa kọ́ wọn ní tíra adẹ́ kọ́ wọn ní sunna adẹ́ ọ̀yọ̀ alimọ̀ alikitaba wàlhikma alhikma yaani sunna a máa kọ́ wọn ní sunna ọyà wà ìkánu mi kọ́bẹ́l tàfi ìdọ̀lá lè mọ̀ bẹ́ẹ̀. káàtẹ̀ ní sáájú sáájú ká nẹ́bí tó dé àwọn yẹn wà nù sínà tó fojú hàn ọlọ́run wá ní wà á kọ̀rí iná mi nùm lámọ̀ yẹl hafọ̀ bí. ẹ̀rí gangan nìyẹn tí àwọn míín náà tó wà ń bẹ̀ ọ́ lẹ́yìn pé ìjọ ànẹ́bí ni wọ́n ṣùgbọ́n òun ò bá ànẹ́bí láyé. wọn ò bá ànẹ́bí láyé àti kèfèrí ìjọ ànẹ́bí ni tó fi yá pé iṣẹ́ ẹ̀wọ́ dọ́dọ́ ẹ̀. náà tọ́ba sinrilẹ̀ á sọ fún níta pé má sinrilẹ̀ mọ́ ẹni mi ṣe mùsùlùmí àsọkọ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n má sinrilẹ̀ mọ́. a kò tí ì yé rárá kódà á sọ fún pé ó kírun èmi èyí máa ṣe mùsùlùmí àní ọmọ akírun ó lè ṣe mùsùlùmí tọ́ba ni ẹ sáwò ẹ àbẹ́ wa gbà mí lọ́wọ́ àwọn àfáà yìí ni wọ́n fún yín pé ifá ṣe kinní kan ní mí wọ́n lé àtúnni máa kírun A ní bẹ́ẹ̀ ni ebi táwọn ẹni tí ọwọ́ sàkọ́rà bá wọ́n ń jèlò tí wọ́n bá ní ọgbọ́n mọ́sà lẹ́ka kó ń fi sàkọ́rà kí ló gbé wọnú náà sàkọ́rà yìí gan kí ni wọ́n fi dáhùn kọ́ọ̀lù làmìnẹ́kùn nínú ẹnu sọ lé ayé kírun ni ẹ̀yà kò sí mùsùlùmí lẹ́ni ọwọ́ sàkọ́rà àwọn èyí kírun ni àìdẹ́ ìfáláì níjẹ wọ́n kún náà nà kó dùn mọ́ àlùkò ìdín wọ́n níbẹ̀ ajá sí pé bí wọn ṣe sẹlẹsì wáyé á bá wọn sọ kí ẹ kírun tọ́ba padà sọ fún òun lásọ fún pé ọwẹ́ ọwọ́ lọ òun bọ́wọ́ àánú ọlọ́run azọ̀rọ̀jẹ́ ní ni ṣùgbọ́n jẹ́ ọkàn ìgbọ́ bẹ́ẹ̀ o ti sọ sọ fún àwọn kí lọ ha sórí ó ti lọ fẹjọ́ rẹ̀ sùn mo sì sọ yìí pé bí mo ti lọ tí yẹn bá lọ bísí fún un tí ọkàn ń tọkàn máa bọ́ fún yẹn kò tí ì yé rárá ń tọkàn gẹ́gẹ́ máa ṣe kí ni o á bọ́ fún yẹn òun lọ ṣẹlẹ̀ sí rẹ ọ̀gá lọ́gàá inú àwọn tí máa ń ka báíbùlù yẹn tó lóun fẹ́ fi sọ pé káwọn kiri yó ló ti fi gbogbo àwọn tó bá gba Islam òun náà látọwọ́ wọn òun èyí ṣẹ̀sìn òun dáadáa pálapàla náà ni wọ́n máa ṣe káàkiri ẹni tí ò gbá kí dà kẹkẹ yé tí ò tí ò gbọ́n kẹkẹ yé dákun má bínú ọlọ́dà òjè má bínú má bínú ètò ọ̀fọ́ lẹ́rìn láti gbà yìí. ẹ̀rí wí èé gbọ̀n kẹ̀kẹ́ yé gbogbo ọkẹ́ yìí pọ̀ yóò dojúrú mọ́ra wọn náà ni bó yẹ pé wọn ò gbákidá yé wọn ò sì kẹ́sìn lọ́dọ̀ àwọn àfẹ́sì ní wọ́n sọ fọ́ kan náà àwọn àfa wáyé pé àwọn ènìyàn máa gba Islam lọ́wọ́ àwọn ọkọ̀díyà níyà wọ́n ní ahùn hmm, mọ́ asilamu balẹ̀ sàkọ́díyà náà kèyí ṣe pé wọ́n gba Islam ṣùgbọ́n wọ́n di amadíyà ni. torí bẹ́ẹ̀ kéèyàn mu níbi tó tutù tó rọjú ẹni ọba fẹ́ sẹ̀sìn ọ̀sẹ̀sìn kò dìgbà tá a bá ka báíbùlù tá a ha gbogbo lùkù sórí àwọn ọ̀kọ́ sẹ̀sìn tọmọ ń ṣe afẹ́lẹ́ yó mí ìyẹn ò túmọ̀ kó le ìgbà àwọn àbáyé wọn ti á sọ gbogbo ẹ̀ kì í sí kankan máa bá sọ díẹ̀ díẹ̀ pé wọ́n á sẹ̀sìn yìí ẹ̀ irọ́ ni wọ́n ń pa fún yìí ọ̀nà ní Islam owó nǹkan báyìí owó nǹkan báyìí ó ti tọ́ ó sì káyà kọ kàdíìsì bí ọba tẹ lọ́rùn kọ tẹ lọ́rùn náà nìyẹn ọlọ́ọ̀fì kọ ka báíbùlù torí ẹ̀ lọ́wọ́ á ha báíbùlù ẹ o ti kóra rẹ sí wàhálà quran ni ọha o sì fi sọ̀rọ̀ ìyẹn dẹ̀ ti tó sọ́nbi tá a ti lọ ká má gbàgbé wọn nípa lọ́wọ́ àánú tí rọrùn kẹsẹ́ pé nu quran láti kí ni ọ láti rí báàbù mi ta fẹ́ kàn tọ́jẹ́ twenty two báàbù lè wó dín yòtàwárọ̀ eléyìí fẹ́ sọ fún wa yìí pé ìfẹ́ irun tá a máa ń jogún ni ṣùgbọ́n òun ní ọ̀sẹ̀ kí ni ọ kò lálàáfíà ọ̀yà. دخل بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا محمد بن عبد الرحمن عن محمد بن فلان من قدحة عن أبي بكر بن أبي الرجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال كفيتك أن رسول الله صلى الله عليه وسلم قال إن الود يتوارث. آه حديث هيك هذا يعني أولى ọ̀nà bíṣẹ́ olùbùnú Muhammad ọsọ yìí pé Abdullahi fún wa nírò tí wọ́n bá ti dákọ̀ Abdullahi lásán ta ni wọ́n gbà lérò tẹ̀wọ̀n fóun nìkan la gbà wọn nìkan la gbà Abdullahi ibn Mas'ud nínú ẹni mahajiri nínú ẹni ansọ níbo ni wọ́n wà nínú ẹni mahajiri nínú ẹni mahajiri láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà wọ́n ti gba Islam kódà ìjìlá méjèèjì wọ́n ṣe rọ́dí aláwọ̀ tá a lánàá wọ́n ṣe hijira lọ sí habasha wọ́n dẹ̀ tún ṣe lọ sí madina ọlọ́run kò bá ní ọdún sí wọn àgbà níwọ̀n tó ṣe pé wọ́n bá wí abdullahi ó ti yé wa àwọn abdullahi yòókù ọmọdé làwọn nínú àwọn sàhábà abdullahi ibn umar rọ́dí aláwọ̀ tá a lánàá kúmọ̀ abdullahi ibn amri abdullahi ibn abbas abdullahi ibn zubair fọ́ọ̀lù àwọn jẹ́ àwọn yẹn yàtọ̀ nígbà táwọn àfa àwọn Abdullahi Masudi ń jágbà àwọn jẹ bí ọmọdé ẹ̀kọ́gbọ́ ọjọ́ orí Abdullahi ibn Abbas wọn ò ju ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ táwọn èèyàn fi jáde láyé wọn ò jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ. so nípa bẹ́ẹ̀ wọ́n ní Abdullahi fún wa nírò wípé Muhammad ibn Abdulrahman látọ̀dọ̀ Muhammad ibn Fulani àti Abdullahi àwọn rọ́jòlín nínú àwọn àṣàbí Nabi sallallahu alayhi wa sallam ó ní kàfá ọlọ́sọ báyìí pé kàfá ìtúkà anna rasulallahi ó ti tó fún ọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ó sọ wípé innal wudda yatawaras sùmọ́kì ṣe abdullahi ibn masudi ní ti bí àmọ́ abdullahi tó ń wí kò wa dáadáa abdullahi ibn masudi tí ọba jẹ́ ọyọ fún nẹ́ẹ̀sì sàn nẹ́bí tó ti yé bẹ́yẹn tọ́ ọ ní kàfá ìtúkà anna sallallahu alayhi wa sallam kọ́lá ìnàlẹ́wọ́dá yòtàwárọ̀ ó ló tiẹ̀ ti tó fọ ipò jíṣẹ́ ọlọ́run sọ wípé ìfẹ́ ń kọ́ irun tá a máa ń jogún báyìí ṣùgbọ́n àdéhùn ṣẹlẹ̀ yìí lẹ̀ mo tọ́ fẹ́ fàyọ náà ní wípé ẹni tí bàbá yẹn bá nífẹ̀ẹ́ sí ẹni tí bàbá yẹn bá nífẹ̀ẹ́ sí kọ́mọ rẹ̀ jogún fẹ́yẹn ẹ̀mọ̀ pọ́pọ̀ tá à ń bá bọ̀ nìyẹn wọn sì gbádùn ìṣẹ̀lẹ̀ níbi ohun tí èsè dúkìá àmọ́jáàzù ni o ìṣesí ọlọ́run náà dẹ̀ ni ọlọ́run sọ pé ọ̀wárìsà sùlẹ̀mánú dáúdà ànábì sùlẹ̀mánú jogún dání o jogún ànábì dáúdà ẹ̀rí jogún rẹ̀ wọ́n nínú àgbáyé dábàá nù hadith yìí máa dán àfihì pẹ̀lú bó ti lẹ bó ti lẹ yẹn náà a máa gbọ́ yín bẹ̀ yìí pé ìṣẹ́lójú kò lórí pé kíyẹn nífẹ̀ẹ́ àwọn tí ń fáyọ̀ ọlọ́run ká dẹ̀ kórìíra àwọn kò kí ẹ̀rí kí àwọn ọmọ rẹ lè jogún nǹkan yẹn lọ́dọ̀ rẹ kí wọ́n lè ṣàǹfààní láyé àti lọ́run ẹ̀rí ṣé mọ̀ pé ìfẹ́ òun ló lè jẹ́ kí gbàgbọ́ wa gún régé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkórìíra ó lè jẹ́ kí gbàgbọ́ wa kó gún régé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ká nífẹ̀ẹ́ ọlọ́run ká nífẹ̀ẹ́ ànẹ́bí ká nífẹ̀ẹ́ àwọn onígbàgbọ́ dòdò ká kórìíra ẹ̀ nígbàgbọ́ àtàwọn alẹ́ nígbàgbọ́ àtàwọn oníbídà ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí ló lè jẹ́ kí gbàgbọ́ èèyàn kọjá ó sì gún régé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ ah, wá ní pé hadithi ó ń sọ wájú gbogbo lórí pé ká nífẹ̀ẹ́ àwọn tí ń páyọ̀ ọlọ́run kéèyàn dẹ̀ kórìíra àwọn kòkí kọ́mọ èèyàn báyẹn lórí bẹ́ẹ̀ èyí sì wọ tí wọ́n mọ̀ lálù sùn nẹ̀ tọ́ wá sí pé pásọ òkè ṣe kínní kan òun lọ́rẹ́ ẹ̀ sí mọ́. tẹ́nìyẹn bá ní ẹlẹ́sìn lòun èké ni o ẹ̀rí wọn ni àlùmọ́kú aláàdé ní kọ́lílì ọmọ nìyẹn máa ń wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ ni fàlìyànzòrò àdókùn máa ń yọ kọ́ọ̀lì kẹ́ni kọ̀ọ̀kan yìí yàwó ẹni tó máa bá ṣe kí ni o tí a bá sọ̀rẹ̀. nínú ọ̀tọ̀ alimu tá alimu nítòsí ní báyìí ó ní alimu mọ́rin ìlà tẹ́sí wá àwòsàn kọ̀rí náà hùwọ́ fọkúlù kọ̀rí ni bìlìmù kọ́ọ̀rí ni yakutẹ́dì fa nǹkan ẹ̀dá sharin kọjá ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtàn. wa ń kà á nà ẹ̀dá fàyèrè tọ́tọ́ rí ń hù dá dáàdì. wọ́n ní anil mọ́ọ̀fì látẹ́s àlì má sì béèrè nípa ọmọnìyàn wà á kò sí ń kọrí nàìhú kó o tó wádìí kọ́kọ́ lọ wọ àwọn alábàárẹ̀ rẹ̀ alábàárìn rẹ̀ ẹlẹ́hàá tí ń lọ ta obìnrin tí máa ń wọ pàtàkì ní ọjà ń bẹ̀ ni ẹ́ àbí gèrèsì ó ti ń sọ bó ṣe fún wa ìyẹn nídìí kásẹ̀ wàhálà mọ́ pé àwọn olè ń rí pẹ̀lú ẹ̀ sálọ wọ alábàárẹ̀ rẹ̀ ni torí gbogbo alábàárẹ̀ ni yàtọ̀ a máa kọ́ ara wọn ni fàyínká sàrìn tọ́ba ti pẹ́ ní ibi ìnìwọ́ rí tọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ à fọjá níbi òsòrò àṣà yá jìnnà sí kẹ́mẹ́ o ẹjọ́ máa bọ́ láṣẹ fún ìgbà ọ̀rẹ́ ẹ̀ka kò súnà yìí àwọn ọmọ ni wọ́n ti wà fẹ́lẹ́fù yìí akẹ́wò wọn bẹ́ẹ̀ yẹn kí kẹ́yìn kẹ́yìn máa darẹ̀ láàmú lélẹ́yìí o. ọ̀wá ní súnà kẹlẹ̀ ń ṣe ṣé tó bá ṣe ta ló máa mọ̀ náà ọ̀rẹ́ mi sẹlòmí ìdẹni bí ọ̀dà mi kan ti jáde láyé ńsìn ọlọ́run mójú kó fún gbogbo wa à ń sọ̀rọ̀ pé kí ló sun ọ débi ó mu ọtí ó mu débi pé máa mu àmúbàjẹ́ débi pé yóò yàtọ̀ tó bá ti mú tán ǹjẹ́ kí ló sì dé oníbẹ̀ àwọn ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti máa ń gbé késẹ́ẹ̀tì jáde túdíò tí àwọn barista òbí nkankan tí wọ́n bá wá owó tí wọ́n fi so àwọn ọkọ̀ ọtí ni wọ́n lọ́ọ́ fi rà àti gbó wọn ò ní pínwó yẹn ẹ̀yìn tí ọba dẹ̀ ti mọ àwọn nǹkan yẹn mú báyìí tó ó lóṣù jẹ nìyẹn tòun náà wá pété bẹ́ẹ̀ ni níjọ́ ọ̀làjì ìgò ó di di ìgò ló fi wá padà wọ̀ ọ̀hún lẹ́wù báyìí tọ́wọ́ ẹ̀pẹ́ níbi ni wọ́n rí rí rẹ̀ fọjá níbi ọ̀sọ̀rọ̀ àṣà yá jìnà sí ní kíákíá tètè jìnà sí. ó ti jẹ́ ẹgbẹ́ tí máa ń wádọ̀ mi lẹ́kọ̀ọ́ kan yìí lè wá mọ́ ó tó ń pè mí lọ yẹn bí ajá tó ti tó tó ti jẹun tó tó bì à tó bì tọ́wọ́ tún ní kó máa lọ kí jẹun ni ọjọ́ eléyẹn ti pé a ti sinmi ń pa eléyẹn àbí kéèyàn lọ bá àwọn alájò kọ́ máa bá ṣọ̀rẹ́ ẹni tí ń ṣáájò tí ń ṣáàgùn káàkiri kéèyàn máa bá ṣọ̀rẹ́ ìkẹ́ ìyẹn ní wọn ṣe gbìyànjú ni o ọkàn rí wa bẹ́ẹ̀ ní fáńjọ ń dárúbọ̀ tí ajọ́ ń fa sòkòtò òkè ni kálukú mọ bí sídìí yẹn ju ara rẹ o ẹni ibi nìyẹn ẹ̀yin obìnrin ọ̀rọ̀ kẹ́yìn wọ́n ti ẹ̀kọ́ lára tí wọ́n torí mu táyà wí náà ni pé wọ́n mi ń ṣàròyìn anẹ́fàṣáàtì ìlànà kọ̀tì. anẹ́fàṣáàtì òun náà ni kí ni ànìsá òtàwáhìr àwọn obìnrin tí wọ́n jẹ́ òkùdá. àti nù gẹ̀ẹ́sì táwọn máa ń rọ àwọn obìnrin lọ́rùn jù òun ni ká máa sògùn káàkiri. wọ́n ti ẹ̀wá bá àwọn obìnrin tó ṣe wípé sùhánàlá wọn ò rí nkẹ́kẹ́ sílé wọn sì léra wọn. èdè ẹ bá jẹ fi mọ lórí ìkúùkù àtẹ máa búra yín ká tẹ níyẹn ní òtí ẹ dá mọgbẹ yẹn máa jáde sí yẹn à orí burú tó ti á tóbi ni sọ̀rọ̀ wà nù ara ìpè wọlé ayọfẹlẹ ọsàn ẹrú àyẹsọ àtà kò sí ohun tó kó bẹ́ẹ̀ lómi ìjọ rẹ lọ tẹlẹkẹsẹlẹ lẹ́nu jọ mẹ́ta yìí ní àdúrà àmọtọ ìròjọ jáde lọ sọ́dọ̀ sáhírù yẹn òpìdán kọ́wá ní bàbá ẹ́ iṣẹ́ tiwa òun ni pé àwa máa ń pawọ́ dá ní sẹ́yìn sọ fún mi nìyí pàwọ́dà báyẹn àwa máa ń pàwọ́dà ń tiwa nítorí yẹn bá wà ní pé bóun ó ṣe níbi ìjókòó lọ́ọ̀dẹ̀ ọkọ pé ọ̀làgà ni àbí kò lẹ́ni sẹ́yìn bá sì ti wá tó bá ti lóun fẹ́ níbi ìjókòó àwa máa ń gbìyànjú fún wọn irú wọn bẹ́ẹ̀ náà sì máa ń wà ní tọ́ba mi jẹ́ náà nìyẹn pé wọ́n lò borí wá tí ọ̀kan dáadáa. pé àwọn ẹni téèyàn ò lérò òun là ń kàn nínú sẹ́fẹ̀rọ̀ kò sí ohun tó sún ẹlòmíì débẹ̀ ju ìmọ̀rin lọ àwọn ẹlẹgbẹ́ ọjọ́ ẹ ẹnìkan kí wọn ní rí yàn bọ́jà wa yìí sí ń lọ lọ́jọ́ mẹ́ta ẹ̀ rí kó yàtọ̀ kíní yìí máa ń yájú báyìí lọ kíyẹn wá ọgbọ́n ká wọ́gbọ́n tá a bá dá ẹni iwájú kọ́ má dẹni ẹ̀yìn ẹni ẹ̀yìn téèyàn padà di ogun ájò kájò ní máa ń sọ̀yìn ẹ̀dẹ́ni ẹ̀yìn ni. kádẹ̀ tún lé sí fún àdúrà lásìkò tá a wà yìí àti azikao a sì sọ́ra má rìnrìn kùnrin má jáde kí rẹ́dẹ̀rẹ́dẹ́ pẹ̀lú àwọn èèyàn tí ń jiyàn gbé wọ́n má jiyàn gbé wọ́n wáyé pẹ́ ní ibi òun ni wọ́n rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọjà níbi kò sọ àṣà tọ́ba ti bẹ̀rẹ̀ sí fún ọ nímọ̀ràn kéékèèké tí òun lò kan kájìnà sí kánmẹ́ fa nǹkan ẹ̀dá àkọ́ ìrìn tọ́ba ti pẹ́ ní ire ni. rírẹ̀ ń bẹ́ẹ̀ jọ wà kí mo ti ẹni béèrè náà ni pé lọ́sẹ̀ yìí sẹ́ẹ̀sì lè parí Quran ẹ lè parí Quran lọ́sẹ̀ yìí ah ẹ wo mo ti ẹ̀ sọ lẹ́ mo máa tẹ̀ dé sọ́tò káàkiri láti jẹjẹ ni bóòlù ẹ̀ ti á dì ẹ mójútó sì láwà yìí mọ́ àbá kọrin nìkò tètè báyẹn rẹ láàtẹ̀ ọmọ ká mo ti ẹ̀ rí yín ẹlẹ́yà. tẹ́fà ti fẹ́ pàdé ẹlẹ́yà báyẹn ẹ̀ sàkóró ojú ni kí ni wàá ní tó ṣe bẹ́ẹ̀ yẹn ah ọ̀rẹ́ dáadáa nìyẹn ah ẹ̀ tí ìgbọ́rọ̀ mi yẹn yé ẹ̀ ọ̀rẹ́ dáadáa nìyẹn kí tẹ́fà ti fẹ́ pàdé báyẹn ẹ̀ wàá sóko ojú yẹn àwọn ọ̀rẹ́ dáadáa nìyẹn kí ni sọ̀rọ̀ ẹ pé ẹ̀ ẹ̀ kí ni sí ìgbọ́ kí lọ sọ kó tèmi ṣe pálapàla ẹ̀yìn àmà tí mo kó gbajú fún wèrè ìyàwó rẹ̀ náà ní pé ń wèrè. ó ṣe fíìmù ni bí ọbẹ̀ kókó. ìwé sọ pé ah, mo rí yín ẹyin àbúrò àbúlá ẹ ẹ ti àfàjúro ẹlẹ́yàdé ẹ̀ǹgbàtẹ́ ní kí wọ́n wá sí wá lálejò tí wọ́n gbé ẹ̀rí tí wọ́n a ti ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ ẹ̀rí tí wọ́n ń bọ̀ báyìí bẹ́ẹ̀ sí kóró ojú yẹn ni ni ààrẹ ọ̀rẹ́ nìkan ẹni rẹ̀ nìyẹn dáàtẹ́ ọmọ náà èyí ti ràn létí pé ah, mo ṣàkíyèsí lẹ́jọ́ mẹ́ta yìí ẹ bá ti kírun tẹ́lẹ̀sẹ̀kẹsẹ̀ ẹ jáde kí ló dé ah, ọmọ ìyá mi tó àṣetánì ìkẹ́jú rọ́ọ̀kan mo ní ìkẹ́jú pẹ̀lú sẹ́tìn ṣe ìyípadà ọ bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yìí máa ń yaṣó púpọ̀ nígbà láti ẹ̀fí sálámù báyìí mo ti yaṣó àwọn ọ̀rẹ́ dáadáa nìyẹn téèyàn fi ọ̀rọ̀ ọ̀sẹ́ lọ ìpè kínní yọ máa jọmọ́ ó ní ah, tí o sọ pé ẹja wa wú pẹ́pẹ́pẹ́ ọrin bù báyẹn rẹ táàtẹ̀tì wàá ṣe kí o wàá mọ̀nà níbo la ti lọ òun ni pé àdéhùn yìí máa dọ̀rọ̀ sí i pẹ̀lú bó ṣe lẹ̀ òun sì lọ́jọ́ pé ká nífẹ̀ẹ́ àwọn tí ń páyà tí ń bẹ̀rù ọlọ́run ká dẹ̀ kó ìrìnra kò kì ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run ká nífẹ̀ẹ́ rẹ̀ ká máa fọ́lò rẹ̀ níbi ohun tí ò bá ti ìyá wa náà ta lè rẹ́rìn lórí ẹ̀ ká gbá tiẹ̀ ẹni tó bá jẹ́ kó kí kéèyàn kórìíra rẹ̀ káwọn ọmọ èèyàn mọ̀ ọmọ yẹn ń bẹ mo ti lọ. bàbá sàgó kan bẹ lẹ́yìn kùnlé wa lẹ́yìn kí dáàdì mi kì í lókèrè dáàdì mi máa lọ jókòó tí wọ́n máa fi yọ̀wá yọ̀rè mo gbọ́njú àbá mi lórí ìṣesí yẹn ni kò tí ì tú yé wa dáadáa rí. pásítọ̀ ni wọn ò lè jọ jẹ́ aládùúgbò ni lẹ́yìn kí dáàdì mi kì í lókèrè pé o pé wọ́n á lọ bẹ̀ wọ́n máa jọ máa lọ fìdí gbòdì yọ dáàdì tèmi ṣe lẹ́yìn kọ́mọjogún èèyàn lórí ìkórìíra àpòkì ìpè ẹni ọba yà àpòkì báyìí ìyẹn máa ń kórìíra wọn àwọn tó bá sì jẹ́ nire ìyẹn máa ń nífẹ̀ẹ́ wọn kọ́ ọmọ mọ̀ká ah, bẹ́ẹ̀mi ṣe rí gẹ́lẹ́ tí bàbá mi ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn tó bá ti já àfa kì í sọ pé tiwọn bò ó tó bá já àfa àtọ́ páyà ọlọ́run àfa yàtọ̀ sáfà ọ̀ èsì àwọn sàhárà tó àwọn òbí dán àfa àtọ́ bẹ̀rù ọlọ́run tó sì ní súnà dáàdì mi a máa ṣàpọ́nlé wọn jogún wọn lórí bẹ́ẹ̀ bí kọ́mọ jogún dúkìá ayọ̀ pé gbogbo àwọn ẹni ọlọ́wọ́ àwọn yẹn dáadáa yẹn nílò ọ̀fọ́ fún wọn ní kí ló dé bẹ́ẹ̀ ni mo jogún bàbá mi kó nífẹ̀ẹ́ àwọn ẹni fáyọ̀ lọ ẹ̀rí nítorí kí wọ́n lè ṣàǹfààní láyé àti lọ́run. tábàtú wa wọnú hadith yẹn pẹ̀lú bó ṣe lẹ ó tún sọ ni lára nípa bókìdé ahli sọlá àwọn tó bá jẹ́ nírè yẹn gbọ́dọ̀ kórìíra wọn ó di àtòdíjẹ́ nìyẹn torí yẹn máa kó sùtá báyẹn láyé àti lọ́rùn kódà àwọn ọmọ èèyàn náà máa jogún yẹn lórí bẹ́ẹ̀ pé ah, ah bàbá mi ah ọba rí oníṣòkò tó fò báyìí yóò sọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láì dáa nípa rẹ̀ bóun ni ó sì ti máa ṣe nìyẹn á kò nira báwọn ọmọ yẹn àwọn àtọ́wá yẹ pé sèṣì kan àbí méjì bí ìyá tó sọ pé ah, ọmọ tèmi ní ọwọ́ abojú ní ó mo dé àborí tó gbé tí mo bá ti rí àwọn ẹlẹ́yà báyìí máa ń dá mi lé wọn máa ń dá mi sí wọn lání ìyá kan sọ bẹ́ẹ̀ fún wa o ìyá kan sọ bẹ́ẹ̀ fún wa o bàbá náà sọ bẹ́ẹ̀ ó ní á ah, ó lóun hé tí wọ́n sí ọmọ tòun a sì lábẹ́ fọmọ rẹ̀ ni wọ́n bá ní tó tẹ bá ní bẹ́ẹ̀ ìlú káàtẹ̀ bí ọ̀nà ẹ sáà má déwájú òun má jẹ́ orí bẹ́ẹ̀ ó ní ẹ má wulẹ̀ òun ò tiẹ̀ fẹ́ kí wọ́n tiẹ̀ mọ̀ pé ẹ tiẹ̀ ẹ má òun ò. láfi ń sọ fún yín pé ẹja máa ṣe dáadáa ìgbà tó wá padà bá obìnrin tán táwa fẹ́ tó di ẹlẹ́hàá tán ó gbádùn tààrà ó yàtọ̀ sí ìtọ́kẹ̀ ń bí àwọn èyí tí wọ́n ń bójú tòrítòrí káàkiri ìgboro àfáà ó di ayọ̀ rẹ̀ alihamudulilá ó dá ayọ̀ ẹ̀.

ẹ̀rí gbogbo àwọn tó bá jẹ́ nire ká nífẹ̀ẹ́ wọn káwọn ọmọ bá wọn bá wa lórí ẹ̀ àwọn tó bá jẹ́ níbi ká kórìíra wọn káwọn ọmọ bá wa lórí ẹ̀ torí dẹ́yẹ bá lọ kórìíra àwọn ẹni re káwọn ọmọdé bá yẹn lórí ẹ̀ kan jogún yẹn lórí ẹ̀ á kórìíra bá wọn. ìyá bàbá mi rí onírògbọ̀n lójú ṣé dáadáa wá nìyẹn mo ìrẹ́lẹ̀ hà lójú ṣé dáadáa mo ìrọ́gbò kòkò tí ń rí lójú ṣé dáadáa nìyẹn. báàbù mi nìyí láàyò sami rọ́júlò àbáàbò àti àṣà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá wa Hausa yẹn ọba ṣẹlẹ̀ àwọn àwọn ọmọ ìyá wọn máa ń pe bàbá wọn lẹ́kọ̀ọ́ o èèyàn ọgbọ́wọ́ pé bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀wọ́ pé bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lá ayájìlẹ̀ sọ kíbalà ọ̀rẹ́ gbọ́dọ̀ jókòó wájú rẹ̀ báyìí bàbá ìwọ wà wájú bàbá rẹ̀ wà wà ní lẹ́yìn wọn lé ayámsì àmàmà òtún gbọ́dọ̀ rìn lẹ́yìn rẹ̀ eléyìí kan máa jẹ́ tẹ̀yìn ọmọ àwa ọmọ bímọ kò sí ìyè rárá kọ́ máa jẹ́ ti àwọn ọmọ àwọn ọmọ bímọ irú àwa yìí ọmọ ni wá lọ́dọ̀ àwọn bàbá wa táwọn ẹ̀wá ti ń bímọ ní omi ti ń ga tó wá ń tẹ́ wàá lọ kọ́ àṣẹ àpọ́nlé ń bẹ tẹ́ máa bù fún wa gẹ́gẹ́ bíi bàbá kódà bó lè gbéyàn kọ́rùn bàbá ni bàbá jẹ́ torí kò gbé kọ́rùn yẹn ò kì í ṣe láì fi kọjá yẹ kọjá yẹ pẹrẹ fún bàbá kó tó jọ́ láàtì yìí ẹ̀wọ̀n pa ti kí kọjá ń bẹ̀ abẹ́ẹ̀kọ́ bàbá rẹ̀ ló máa gbé kọ́kọ́ lọ́rùn yẹn yẹn ò kì í ṣe láì fi ọyẹ wá dé tiẹ̀ fún wa. حدثني أبو ربيع عن إسماعيل بن زكريا قال حدثني هشام بن عروة عن أبيه أو غيره أن أبا هريرة أبصر رجلين فقال لأحدهما ما هذا منك فقال أبي فقال لا تسميه باسمه ولا تمشي أمامه ولا تجري قبله آه، قبلة ودعنا ودعنا يجوز يوجد وجد قبلة وجد قبلة أمه Ọnị ní hadathana Abu ó bá wa sọ ọmọ Zakariya ìyẹn náà sọ pé Hisham ọmọ Urwa wa bàbẹ́ àbọ̀dọ̀ ẹlòmíì wọ́n ní Abu Hurairah radiyallahu abu ó rí àwọn ọkùnrin kan sọ fún kan náà àwọn méjèèjì pé òun ọmọ bí bàbá àti ọmọ ni bó ṣe ọ. ọmọ nìbá ní ábì ó bàbá mi ni wọ́n fi hàn pé orí wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó gba àwọn ẹ̀kọ́ yẹn ká sọ àwọn yẹn fẹ́ ní àwọn ń lo súnẹǹsì wọ́n sì ń hùwà ìlẹkọọ wọn yẹn má gbà lẹ́gbọ̀n gba bàbá ń lo súnẹǹsì lágbájá ìṣẹgbẹ mi àbẹ́ẹ̀ sì ni ìyẹn ò túmọ̀ pọ́n retí ìkúnlẹ̀ bàbá ń lo súnẹǹsì aṣáájú mi lágbájá àfáà mi ni. àbá ń lo súnà bàbá mi ni ń lo àná mi ni yẹn wà ẹ̀rí ọwọ́ abilé òkè àníbò lẹ́nu ìṣe ó ní bàbá mi ni àbúrò ẹ̀rọ nínú àgbóyé tí wọ́n gbóyé látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ẹ̀wọ̀n kọ́fẹ́ ra ọlázámọ̀ jíṣẹ́ ọlọ́run pọ̀ àdéhùn yìí lóòótọ́ àbúrò ẹ̀rọ ló wí o tó ti ń sìn kó dẹ̀ gbádùn lọ́dọ̀ rẹ̀ sì da wa láàmú tó lọ́dọ̀ tọ́ba wa jẹ́ bàbá rẹ̀ ni ń kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́ta má fi ikọ̀ rẹ̀ pé o tọ́ àwọn àgbẹ̀ pé lágbájá o má fi bàbá rẹ̀ bẹ́ẹ̀ o bó ṣe wí náà ni ọmọ àwìn gbogbo àwọn ẹ̀kọ́ yìí pátá làwọn afá máa ń lò fáwọn afá kò sí nínú ẹ̀kọ́ lára pé afá àfá ṣẹ̀fín àfá ṣẹ̀fín ní táwọn ẹlòmíín tún kọ ìfẹ́ àfàṣẹfín àfàṣẹfín kọ pàfà lásán àyíkò ní ustaz báyìí pé ustaz lọ fẹ́ wí méjì pé lọ́kọ ẹnìkan àárín fín ni ọkọjú da ara ní àbú kínní kan àbúté èkó ọmọlọmọmọ ni àbí iṣẹ́ tó ṣe ò clear rárá iṣẹ́ tó sì yẹn tó mọ̀mọ́ ni kò fi pè ustaz ọlọ́sẹ̀ pàmò àfàwà sheikh wọ́n mà bú wọ́n jẹ́ é pè wọ́n bẹ́ẹ̀. wọ́n máa ń wí àbú ńgbà mi ṣùgbọ́n àbú ọ̀dọ̀ ju àyẹ̀pẹ̀rẹ̀ ni máa ń já ẹlòmíì lè sọ pọ́kọ kínní kẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ fàáfà ọkọ̀ ọkọ̀ ẹlẹ́yà àti dé gan ẹsẹ̀ ni ó nínú àwọn ẹni tá a bá ní máa kọ́ kí ó dẹ̀ ní pé sọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ pé ọ̀pẹ ẹlẹ́yà ẹlẹ́yà bàbá ó dẹ̀ tó lè fọ́ mu léjìká látàrí ẹ̀jẹ̀ látùsámihì bísmihì má fi kọ́ rẹ̀ pé awo síra àwọn àfàwà pátá bí kan máa tó fẹ́ yà ṣe wọ́n máa ń fún ọ púpọ̀ jù wọ́n ṣẹ́yìn jámù wọn tó máa ń lò fún ọ wọ́n kọjú dáhùn àti rẹ̀sẹ̀tì náà wà ní èdè lábá àbórí nǹkan. gbogbo kí ni ẹ gba nẹ́ka tó fi pẹ́ni tí súnnà bá yé káyọ̀ tó kọ ọmọ lọ́wọ́ yọ pẹ́ tọba sí i lókun <laughs> tọba sí i lókun lóòótọ́ wọn ò ní àwọn èèyàn fẹ́ gbòdodo ṣùgbọ́n tí bá ti ń kọ̀rẹ́kì bọ́ pẹ́ títí wọn padà bẹ̀ ọ̀ àìkú tọ́ ni wọ́n dẹ̀ sì máa padà bẹ̀ tí wọ́n dẹ̀ sì máa wò ó ẹ lọ wo gbogbo àwọn àfa wa wọn lè lọ bá wọn ibnu baz rahimahullah ibnu semin sheikh nal albani rahimahullah wọn lè sọ pé àfìdúnà afadakumullah afabakumullah tó ti ń sìn ẹsẹ wa láǹfààní èèyàn mélòó wọn bá rí ẹsẹ wa láǹfààní yà sheikh wọn kọ́kọ́ wí tẹ́lẹ̀ o wọn lè àfìdúnà ẹsẹ wa láǹfààní afabakumullah Ọlọ́run ọsàn yín lẹsàn wọ́n ti máa ń bá wọn sọ̀rọ̀ nìyẹn yáàṣì òun ni wọ́n máa ń wí wọ́n èyí lakọ wọn wọ́n sọ pé Ibn Baz kí ni ìdájọ́ kìíní sọ fún wa ó bàtí wọ́n bá tó bá sọ̀rọ̀ jáàmù náà wọ́n máa fi sọ ọ̀kẹ́ náà àfáà wa nìbàdàn nínú àwọn olùkọ́ ni wọ́n kọ́ mi rí ni aláǹkọ́ àlésì mọ̀ náà gbogbo alápapọ̀ tó ọ̀kẹ́ náà ọmọ ọ̀yá àǹkóyè láwọ àyíṣà lẹ́dẹ́ ni wọ́n ní yọ́tò ń kọ́kọ́ wọ kòlíà Imam Malik àwọn náà wọ́n jẹ́ mùdírù wọn bàbá náà fi wà ní Ìbàdàn gbà yẹn ní ìdí àti dákọ̀ wọn. tó ọ wá nígbà tó ń débẹ̀ òun kí wọ́n tán wọ́n á ní gbọ́dọ̀ tí wọ́n sọ fẹ́ dẹ́bi wọ́n á bèèrè lọ́wọ́ òun wá bí wọ́n pé àtàtà kàràjìtà mi jáde àti lè mọ́ mi bọ́ọ̀lù kí pẹ̀lú sọ́ọ̀dì ọba ní. Answer, Mullah. Answer, Bali. Bali, answer, Ahmad. تقول لي من أين خرجت؟ تخرجت من إيه؟ أنا أنت لا تقول تخرجت من جامعة الإمام مالك بن سعود wọtẹkulu ni alitakarajuta ansabali wọn kì í délé ni ẹni tó ṣẹlẹ̀ sí mi o pé ọgọ mo ti ń sọ̀rọ̀ ni ó ti máa mọ àwọn àfáwà sí wí ti fi ọgọ kò sì ní làákà yìí èmi ni wọn wá kọjú dá lọ ń pé pé ọjáde ní jáde àríyájì èmi lọ bá ibẹ̀ o lè máa lo túntúntún òrìpò nílàkà ìwọ̀n lẹ́kọ̀ọ́. ẹ̀rí láti sàmìhì bísí má fi kọ́ rẹ̀ pé wọ́n látẹ̀mṣí àmẹ́nà márìn wájú rẹ̀ ẹ̀kọ́ ni o gbogbo ẹ̀ pátá la sọ pé wọ́n máa ń lò fáwọn àfa wa a sì bá wọn lò dáadáa. ẹ̀rọ náà fi à gbogbo abákẹ́rẹ́ láti rí wájú ọlọ́run yọba yọba bọ́ wájú pẹrẹ ẹ̀ ní mọ̀ yàtọ̀ láàrin pọ́mọ kí ó lélẹ̀ yìí àbá àfa lélẹ̀ yìí. fọ́dọ̀ àwọn lè tún máa sọ lọ́kọ́ tún máa jí afáǹkùkù ẹ̀kọ́ máa fa aláṣọ kọ́ máa tarí ẹ̀ abẹ́rù kọ́ tarí ẹ̀kọ́ gbọ́n dànù ọ̀dà àwọn afáwa sọ títí pé ibi tí wọ́n bá ti fẹ́ kéwú gan ihun tó gbé bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó rú là síbi tá àfa bá wa ìyẹn ni oníjẹ kan máa fojú kéré àfa nígbà tó bá ti jókòó tó ń fẹ̀gbẹ́ nù tó ń tarí ẹ̀ tó ń tì kó lórí àga tó fẹ́ tì bọ́ sí sí àga àfa àdẹni yẹ̀yẹ́ nìyẹn yọ padà wọ́n lọ́ padà jókòó lórí àga fún oníjókòó lẹ́lẹ́. gbogbo àwọn kìnìyàn yà ẹ̀kọ́ wa ta àdàbò táwọn kan ló fi ṣe pé làwọn àbá yọ pé tíra yìí èèyàn gbọ́dọ̀ rọrọ kó ń bẹ mùsùlùmí ọgbọ́dọ̀ rọrọ kó ń bẹ a ní ìdíyẹ wọlá tẹmṣì àmàmàwò márùn iwájú ẹ ẹni pé mo sọ wípé bàbá ni o wọ́n sì ń lo òfin pípọ náà àfa bìkọ́ sí ló fà torí kò bàbá là fà wá gẹ́gẹ́ báwọn ànẹbí Ọlọ́run ti wà nípò bàbá ní wọn pa ṣe tẹfsiri débẹ ń gbà débi húdù ńjọ kìnìún àná ẹ má gbàgbé àwọn èèyàn ní ayàtọ̀ wa sọ pé mọ́kánì muhammadu àbá ahadi min rijalikum ìyẹn kọ́ tàbánì láyà yẹn kọ́ pé ọmọ tí èso ọmọ yẹn kéèyàn dì í pè pé ọmọ mi ni wọ́n gbogbo wa ṣe wà báyìí ọmọ la jẹ́ fún wọ́n ní ẹ̀fá wẹ̀rí wọ́n lẹ́rìí rẹ̀ náà ni ọ̀rọ̀ nàbí ọláyẹn lọ alayhi ti ń sọ fáwọn akórìjọba wípé àwọn ọmọbìnrin mi ni tóun ló bí wọn ni wọ́n sọ pé kẹrọ àkẹwà gẹ́gẹ́ bí àfa mujahid ti fìdí ẹ̀ múlẹ̀ níbi tí ọlọ́run bá sọ́nà tálá tó ń sọ wípé wá azwajuhu ummahatul mu'minin kí àwọn ìyàwó ànẹ́bì ní ìyá mùmíní wọ́n jẹ́ kẹ́rọ́ àkán wà tó ipa ti ṣe tàfsírì òun náà ni pé ajá sí wípé wàhúwá àbúrò ànẹ́bì náà bàbá wọn gbà yẹn tọ́ba ti já sí pé gbogbo àwọn ìyàwó ànẹ́bì jẹ́ kí ni ọ wọ́n jẹ́ ìyá mùmíní. ìwọ̀n tó fà táwọn afáwa fi wà lọ́ọ̀ lo gbogbo àwọn nǹkan tó jẹ mọ́rọ̀ bàbá yìí tọ́jáde lẹ́nu àbí ọ̀rẹ́rọ̀ yìí wọ́n ń lò fún dání o wọ́n tún máa ń lò fáwọn àfáàní. wọ̀lá àtẹ́jìlẹ̀ sọ̀kọ́bìlà má jókòó ṣáájú ẹ̀. téèyàn bá sọ ẹ̀kọ́ iná mo fi sọ pé káyé kí àwọn èèyàn kódà kẹ́sì máa àwọn gan wò pé ìwọ̀n ah, tó wá gbé lójijì yìí ni ọ̀wá mu tó bá mu yóò yí pípọ̀ náà àwọn èèyàn tí wọ́n bá ń takò dodo wọ́n mọ̀ pé dodo làwọn ń takò ah, ah, ṣèbá àfáàsì máa ń wà àà má bà kìíní yìí jẹ́ ṣèbá àfáàsì máa wà ṣèbí bàbá sì wà ìbẹ́ni yìí sì jura wọn lọ gbogbo ẹni ọba ti jù yẹn lọ tó wà nípò gíga sí yẹn wọ́n máa ń lo àwọn àkàdé fún un ṣe má jókòó ṣáájú ẹ̀ wọ́n ní tá a bá wo hadith nínú àgbáyé tá a rí ń bẹ́ẹ̀. ìsinlójú òkòrò fi tọ̀ kiri lè wáyé ìmọ̀ afọ́n bílé ìyẹn gbọ́dọ̀ pé ilé kọ́ rẹ̀ gangan ọ̀ gbọ́dọ̀ níwájú ẹ̀ ní gbogbo ààyè jókòó pé wọ́n gbà pé ipò náà ni àwọn olùmọ̀ náà wà àbí aṣáájú ẹni ipò àgbà náà lọ́wọ́ wọ́n máa ń lò fún wọn ọlọ́wọ́ aláǹjọ ìyàwó ah, nìkan hajj sharif bàbá ń mú hadith yìí wá tí wọ́n ń sọ̀rọ̀ nípa bíbọ̀wọ̀ kódà ó débi wípé tá a bá rẹ́ nìkan tí ń gbé kọ bàbá èèyàn agbọ́dọ̀ kú olóòkọ lèyàn wì olóòkọ bàbá mi àtẹ̀yìn tí wọ́n ń lò fọba ni àsóhùn bí èèyàn gẹ́gẹ́ lónìí àbí èèyàn. ni wọ́n fi béèrè ekele kọ ìyàwó ń jọ nígbà wọn fẹ́ pé kọ fún bàbá bá sọ pé a kò ṣeé pé nítorí pé kọ ìyàwó ń jọ ni ó déédéé kọ sọ pé kò kọ wa ìpè àríkè sì yé <laughs> kọ wa ìpè má fi pè tó kọjú o ò sì rìn wájú rẹ̀ o ò jókòó ṣáájú ẹ̀ ọ̀yàn pé kìí ṣe bàbá nìkan o èdórí e ọ̀yàn pé ẹni tí bá ń dé èèyàn èèyàn sọ yé èèyàn àyàfi táwọn ènìyàn ọba mọ̀ tẹ́lẹ̀ lójú màámi ni ẹ̀rí hadithi mi tún ni ní abẹ́ yìí pé hal abáhùn. téèyàn lè kọjú da bàbá rẹ kéèyàn sọ fún pé bàbá lágbájá bàbá tó bí náà ni o téèyàn lè sọ fún pé bàbá lágbájá Ah, téèyàn lè pe bàbá rẹ̀. Téèyàn sọ pé bàbá alágbájá fún bàbá rẹ̀. Tẹ̀wọ̀n pé kọ́ tí wọ́n fẹ́ ká máa jẹ́, òun lè pa àkọ́bí. A lè jẹ́ ìyókùn rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pa àkọ́bí òun ló fi ń dàgbé. Ìyẹn sì lè má bímọ tí ó máa jẹ́ kọ́ ọmọ. Àbí kèsì yẹ. Kò pín dandan ọ̀bá àmá fẹ́ yà ó tó fi kú. Lè máa jẹ́ bàbá alágbájá. Àbí máa jẹ́ ìyá alágbájá. Òbá

tó ti clear díẹ̀ wọ́n sì ń pè aláwa àyìn ṣàwọ́dì aláwa àyìn àwọn ń pè ní wọn abdullah ọlọ́run ò dẹ̀ wí fún wọn. wọ́n sì ń pè ìmáàmù náà wáwí tó ti wà nínú abu zakariya àwọn òtí ẹ̀ níyàwó débi pé wọ́n bímọ. torí bẹ́ẹ̀ kò sí wàhálà o wọn náà lè jábù kínní kan ọba àmà ti fẹ́ yà o ọba padà fẹ́ ọ padà bí ọba sì bí ìwọ lọmọ ọmọ jẹ́ bàbá kínní tó ọlọ́run jẹ́ lọ tí ẹ lè pe bàbá rẹ̀ pé bàbá alágbájá abdulrahman bin shayba ó ní ó fún mi ní o yunus bin yahya bin nubata látọ̀dọ̀ ubaydillah bin nawhib látọ̀dọ̀ shahab ní ìtúnṣọ́sùn o lọ́díyé látọ̀dọ̀ shahab bin hawshab ó ní a máa jáde pẹ̀lú abdullahi bin umar njọ́ kan ni faqala lahu sálímù sálímù yìí ọmọ abdullahi bin umar sálímù wa kọjú da bàbá rẹ̀ ọwọ́ ni yá abdulrahman ni mo pè ọ bàbá abdulrahmani ẹ tá a lè wí bẹ́ẹ̀ ẹ̀rí a lè wí bẹ́ẹ̀ tọ́jú báyìí pa a lè wí ni abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma àtàkù ẹ̀rí sọlátùlá ibùn Umar gbogbo aná ìlà ọmọ ta àríyí lè súnà bí ṣe máa ń tọpa súnà káàkiri òun ò ní gbàgbẹrẹ ẹ mọ̀ náà lọ sọ hadith wípé a ojúṣe ọlọ́run pé láti ẹ̀mú náà ìmọ̀ àlọ́hí mọ̀sáàjìdálá ẹjẹ́ òun wọn máa wọlé náà ẹ̀sìn ẹ̀sìn ọrùn yẹn ti tó a máa dọ́gbọ́n rẹ̀ tó ojúṣe ọlọ́run ó ní àwọn ẹ̀rọ ọlọ́run lóbìnrin láti lọ mọ́sálásí ọlọ́run láti lọ kírun ẹ̀rí ọ̀kẹ́ náà àwọn ọmọ rẹ̀ wọ́n pè ní Bilal ọlá máa kọ̀ fún wọn ni o sọlásìkò ìgbà tá nẹ́bí ń sọ̀rọ̀ yẹn ìgbà yẹn dẹ̀ da gbogbo òsì ìdójúrú báyìí àsìkò yìí ti lágbára jù. Ah, ah. Abdullahi ibùdó máa rò ní irun tó ń sọ yìí ó léwu o mo lójú tí ọlọ́run ni a máa kọ̀ fún wọn tí wọ́n bá láwọn fẹ́ lọ mọ́sálásí káàkàn fún wọn ní àwọn òfin tí wọ́n pamọ́ tí wọ́n bá fẹ́ lọ mọ́sálásí ni. ẹ̀wọ̀n kọ́ wa nù hadith pé lè yàkúrò jiná tẹ̀sí láàtì tí wọ́n bá fẹ́ lọ sí mọ́sálásí kí wọ́n lọ ní àwọn obìnrin ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jáde kọ́ máa sọ̀sọ́ lọ kọ́ dẹ̀ wá lo sẹ́ǹtì ó tán àkóbìnrin tó bẹ jáde lọ kírun mọ́sálásí láì lọ kírun mọ́sálásí pẹ̀lú sẹ́ǹtì ọlọ́run nígbà rún ẹ̀ tí ó fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà náà sábà lọ kátìrà àfàwà àtọ́lìhì al-Munajjid wọn pe tírà yẹn ní muharramatun istahana biha kathirun minan nas àwọn kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó pé ìwọ̀ ni wọ́n bẹ̀tí pípọ̀ náà àwọn èèyàn máa ń fojú rí náà rẹ̀ inú kẹta àwọn èèyàn lè fojú rí náà lọ́wọ́ àyè pé àbí mo kẹ̀ ló séǹtì ni bẹ́ẹ̀ dẹ̀ ni mo tọ́wọ́ anú súnà tá a bá gbàgbé sàwọn ìlú tá a kéńjẹ lóò òun ni pé séǹtì tó lóore fóbìnrin òun lè ti kọ́ lọ ẹ bá hàn ta tó òun ẹ̀ pamọ́ séǹtì tó dẹ̀ lóore fọkùnrin òun lè tó ṣe pé òun ẹ̀ hàn ta kọ́lọ̀ rẹ̀ ṣe kí ni ó pamọ́ òdì kejì ẹ̀ tóbìnrin bá wà lọ ló bá kóòrò ọba àti túrarí àbọ̀dẹ̀ lo séǹtì ọwọ́ àgbè lọ mọ́sálásí lọ kírun ọlọ́run nígbà àrùn ẹ̀ tó fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà jẹ́ni kọ́ dáná jẹ́nẹ́bà ń tọ́kẹ́ wà ń bẹ̀ nìyẹn ẹ̀ tọ́lásìkò ànábì yàtọ̀ sásìkò yìí bàbá ní ìwọ́n tó ń sọ ilé wo <clears throat> tá ọba yí padà ní sọ̀rọ̀ sí ọmọ láéláé kò sì sọ̀rọ̀ sí mọ́ ọ̀kẹ́ náà àwọn ìyá fẹ́ lò pẹ̀lẹ́gbọ́n rẹ̀ ń jèrò láti ah, bẹ́ẹ̀ o. sheikh sheikh na alama ibn Uthaymeen rahimahullah wọ́n ní wípé títa àwọn sọ̀hábà yàtọ̀ tọ́lá àwọn yẹn ọlọ́run fi wọ́n dáàbò bò súnmẹ̀ ni ní wọ́n fi ń gba gbẹ̀rẹ́ nǹkan míì tó ṣe fáwọn alẹ́ fojú fò báyìí àwọn ò ní fojú fò wọ́n á mú kankan kí súnmẹ̀ lè máa ṣẹ́kù ká sì má gbàgbé ìlànà nẹ́bì ni sallallahu alaihi wasallam kádẹ̀ fi mọ bóò ni wọ́n ti mú lọ́kùnkúndùn káwọn máa sọ fún yẹn yìí pé wọn ní bá a sọ̀rọ̀ wọn láéláé o àbẹ́ẹ̀ sì gbọ́ mi kọ́ máa bá a sọ̀rọ̀ ni ó sì jẹ́ oyè eléyìí náà sì wà nù sọ́nà tóbìnrin bá kàn fẹ́ jáde kó pa ara mọ́ ó sì máa lò sẹ́ńtì. ń bo láti wá lọ látọ̀dọ̀ Shahr ibn Hawshab ọ̀la ajáde pẹ̀lú Abdullahi ibn Umar sálímù tọjọ́ mọ́ Abdullahi ibn Umar wá sọ wípé as-salatu ya aba Abdurrahman àsìkò ọ̀run ti tó ìrẹ́ bàbá Abdurrahman bàbá rẹ̀ náà lọ́kọ̀ jídà ní báyìí.

wọ́n ní àwọn wa wọ́n sọ fún wa látọ̀dọ̀ wàkẹ́yà látọ̀dọ̀ sọ̀fìyà látọ̀dọ̀ abdullahi ibùnú dínẹ́rì látọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma tí sọ pé láàkín abu hafsin umar qada ọlẹ́ni tó jẹ́ abu hafs àwọn ni umar ẹ̀rí wípé bí ọmọ rẹ̀ ṣe pé ní bàbá alágbájá òun náà pé bàbá àti ẹ̀ náà ní ni o baba alágbájá.

ó ń tọ́ka sí wípé à ọ̀rọ̀ ọ̀rùn fọmọ nìyẹn kó pe bàbá rẹ̀ lẹ́ẹ̀kọ́ bàbá alágbájá àti pé tó bá pè ní bàbá alágbájá gan sí ìhìnà ọ̀hún mìíràn ìkẹrọ mi àpọ́nlé náà ní fún bàbá ẹ̀ wọ̀tá àdóbe máa kó jẹ́ sàpọ́nlé bàbá rẹ̀ tí ọba ti pè lẹ́ẹ̀kọ́ rẹ̀ gangan bí kò pè ní lágbájá àbí kò pè lẹ́ẹ̀kọ́ rẹ̀ gangan ọjọ́ ti lọ ó yẹ kí a lè dúró báyìí àádẹ́ sì tún máa tẹ̀síwájú nù sílátọ̀ rahim nígbà tó bá di ní tẹ̀sírì lání lọ́sẹ̀ tí ń bọ̀ tọ́rọ́ ni ní seventeen tọ́ba fi dọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn á di twenty kínní ok two twenty four ni twenty five àbí twenty three twenty four seven plus seventeen twenty four tẹ̀síìrì lọ́gbẹ́dọ̀ jẹ́ lórí ta bá sọ pé a fẹ́ tìkínní ọmọ abọ́ tó sùn ni afàyílẹ̀ fún béèrè àwọn obìnrin káwọn náà fọ àwọn ìbéèrè wa wá ká sì máa pariwo ẹni tó bá ti fẹ́ máa lọlé kó máa farabalẹ̀ lọlé ṣùgbọ́n da kágbó àfihàn kóró lè máa ń fàní wá fún wa púpọ̀ jù àwọn ìbéèrè yẹn máa ń fàní wá fún wa. ìbéèrè wa sì lè tún máa kọ́ dáadáa kó máa wà ńlẹ̀ tọ́ra ń fẹ́ ká padà lásìkò kan báwọn yẹn ti ń pàkíyèsí kí máa fi dáhùn béèrè dáadáa ká tiẹ̀ àwa ń wò pé àwọn èyí sàfà ó pé mo dáa wà fún òun ni pé ká kàn kọ́ ká yí ko níwọ̀n bá nǹkan tó lọ́n bá ní oyè wa àwọn máa sọ pé àṣọ ìmá mú béèrè nǹkankan àwọn àfa wa ní ńlá ni wọ́n lè mọ àwọn nǹkan bẹ́ẹ̀ dáadáa ọ̀nà ìdíwájì gan tòun ni àkọ́kọ́ ní òjé ká dáhùn béèrè yẹn báwọn yẹn ti sọ tipẹ́tipẹ́ pé kódà ọ̀yẹ́ ká máa mújọ́ kàn ṣùgbọ́n afẹ́kí béèrè yẹn máa pọ̀ kódà lè máa kọ́ òdìyẹ sódà bóyá bí ìjọ kan á kàn lo ohun tí ò ní ju bí one hour lọ á wá fa ìbéèrè yẹn lójú nítorí pé ká má gbàgbé pé husnu su'al ní sùlẹ̀ẹ́l ìbéèrè tó bá da ìlàjì mọ̀ náà ẹ̀ ọ̀kọ́ wa nu wọ́n máa ń pè ní asaf ìpè jẹ́ olùmọ̀ àbíkọ́ jẹ́ ni tí ó kọ́ mọ̀ àbíkọ́ jẹ́ dání o ọjọ́ ní béèrè o sì ní fẹ́ mọ̀ má jẹ́ lẹ́ẹ̀ka òun ni kò kéwú kò béèrè èèyàn lè ìbéèrè kó dà fa ńlá o ìjà lóòótọ́ àwọn ò tí ì ṣe lọ títí dẹ̀yìndẹ̀yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwájú kó dà wọn àfa àti ìbéèrè náà ọ̀yà ìlànà nìkan ni. káwọn obìnrin náà kọ á sí ìlànà yẹn wá á sì lè wí ẹni tó ń rẹ bá lè jákè kú sọ dáadáa a gbọ́ nṣàlá tó bá ti súnmọ́ bíi bíbáyìí a máa gbọ́ afẹ́ ralẹ̀. ẹ̀yìn yẹn ti yàtọ̀ yẹn ti yàtọ̀ ó yàn tó lẹ́gàn yẹn lè kọ́ yẹn kàn fẹ́ nìyẹn pé wùn. pé tí ọba rí ìpè nìkan irú eléyìí nké níìsì tọ́kẹ́ pè ní eléyìí nka àti eléyìí nké níjọba lọ sí ìyàwó abdul aziz lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n irú eléyìí ni yóò tún ṣe fún wọn láyé pé bí ikọ̀ bẹ́ẹ̀ ni bàbá èèyàn jẹ́ tó di ẹ̀ńsìn torí pé kọ́ mọ̀ pé kéèyàn kọ́ kéèyàn láti má pè é kọ́ yẹn. Ah, kọ́mọ kékeré máa ń dẹ̀wọ́ sagbá. Ádàbò tá a bá lọ nù tẹ̀sílímù lálọ́ tọ́tí yẹ inú àgbàdo ọmọ kékeré ta ló máa ma sálámà kíra ọmọ kékeré ọmọ sálámà sàgbà tọ́tí yẹn sì wọ́n kọ́ máa kọ̀ nẹ́wọ́ ó jẹ́ ká gbà nẹ́wọ́ tọ́tí yẹn sì. táà lọ́ba ti jẹ́ àfa ọdún kò lọ́mọdé ó ti dàgbà mọ́ yẹn lọ́wọ́ téèyàn retí kó nẹ́wọ́ kó kájẹ ní pípọ̀ nú àwọn àhàdìs ọkàn ní ká ni alákọ̀ọ́kọ́ náwó yàtọ̀ bá tu wò náà ṣùgbọ́n lérò pọ̀ wà nú àwọn àdáàbò yẹn mọ́ fún àpọ́nlé kágbà kájíkó náwó náwó sí ẹ̀mí ẹ̀ tó gbà. Thank you.

ọba àti epo yẹn náà gẹ́gẹ́ ni ẹ fi bàbá rẹ̀ náà. ikọ̀ bàbá èèyàn rí. èèyàn ó pe Yusuf tó jẹ́ Yusuf èèyàn ó pe Muhammad tó jẹ́ Muhammad tó bá ní ẹ sáwẹ̀rì ẹ̀rí rẹ̀ náà ni pé òjíṣẹ́ ọlọ́run sọ wípé sanu bísímì wọlá tẹkanu bíkú ni ẹsẹ̀ ẹ sọ ọkọ mi bẹ́ẹ̀ bá sọ ṣùgbọ́n ẹ má jẹ kúníyà ẹ mọ̀ súnmọ́ kúníyà òun ni ìnagijẹ tọ́ba bẹ́ẹ̀ jẹ́ Muhammadu abọ́ bẹ́ẹ̀ sọ ọmọ ẹ bẹ́ẹ̀ sọ ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ gbọ́dọ̀ sọ ọmọ rẹ ní Abul Qasim kò tí ì yé rárá anábì ti tú wálẹ̀ ibẹ̀ bẹ́ẹ̀ kọ́ anábì ọlọ́run kẹ́ bá kápẹ́ kọ́ ni. tọ́ba kẹ̀jẹ́ bá bẹ́ èèyàn nìkan àbúrò ẹ̀rọ nǹkan wà lẹ́kọ̀ọ́ ìkásí rántí ike ásàrò látọ̀dọ̀ àbúrò ẹ̀rọ ni o tábà lò ọ́ da nítorí pé ohun tó yé àbúrò ẹ̀rọ ọ lọ́dọ̀ òjijì ọlọ́run ó dẹ̀ mi rẹ̀ ó sì ó ká sọ pé mi rẹ̀ lé gbànẹ́bí kọ́ wọn nǹkan bẹ́ẹ̀ tí ó lè rántí sọ gbànẹ́bí ọ̀rọ̀ yẹn ò tí yé so nípa bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọmọ èèyàn bá ń jẹ́ lọ́run ẹ̀hẹ́ èèyàn sọmọ ní ẹkọ bàbá yẹn. sọ bá ti sọ ọ́ lé ẹkọ yẹn ìwọ ò ní máa pè é ni. naam naam elékọ̀ ya ni naam elékọ̀ ya ni elékọ̀ bàbá àwọn yòókù ọdẹ máa pè. tọ́ba jẹ́ ìyàwó bò. oúnjẹ kọ̀yá ilé kọ̀yá náà ni tàbí kọ́ máa sọ pé máa ti lẹ̀ náà kò ní rárá ẹ má dára yín láàbù náà náà. Thank you. <laughs> náà ẹ máa ń sọ̀tẹ̀lẹ̀ wọ́n ní hadithi lórí ẹ̀ ṣùgbọ́n hadithi yẹn lérò pọ̀ lágbára tóbi wọ́n ládìsí lórí ẹ̀ ọ̀sọ̀ pé ẹ sọmọ ní Muhammadu ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ hadithi wà ṣùgbọ́n hadithi yẹn ò gún régé mo rọ̀ bọ́ bíyé ìyẹn lè lù tó bá ṣẹ̀ kákan má jẹ fẹ́ gbá pé mẹ́wàá tóbi nígbà tó bá fi kọ́dún méje tó bá ti ṣe ọdún méje ni tó ti láàdó bẹ̀rẹ̀ lulu gbogbo ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ máa ń jẹun ọmọ wù ẹlẹ́mi lè mọ ọmọdé ó ju yóò sẹ́ndí fáfáfáfá ó lè jù ú nù báyìí àbí kó sọ kó ti ní pankẹ́rẹ́ àtọkùnrin náà tó ọba ti pọ́dún méje láàtó lù olùdó wa nù súnà ní pé wọ́n lè ti sọ ọlọ́run sọ pé ẹ máa pọ́ ọmọ yín láti ẹ̀kọ́ kírun ní ọdún méje ọkẹ́ ọdún mẹ́wàá tẹ̀ ni ẹ padà sí kó kí wọn ọdún méje tọ́ba lọ́dún mẹ́wàá dé ọba ti kí ẹ lù nítorí ẹ tọ́ba kọ́ ọdún mẹ́wàá látò lù náà tọ́ba kọ́ ọdún mẹ́wàá látò lù àwọn tì í yẹn ọ̀rẹ́ ìbẹ̀rù tá a máa fi ló máa wà nílé tó tá a máa fi tá a bá ti fi kọ́ ó túmọ̀ kọ́ gbọ̀sọ̀ ọlọ́run ọba àlekọ́ alákọ́jà àwọn ọmọ gbọ́rọ̀. Ah! wọ́n ní sóbìnrin lè lu ẹni sòrò wọ́n ní sóbìnrin lè lu arínú àwọn àfàwọn ni tí ẹ bá ṣe wípé hmm, ìlà ọwọ́ àna oṣù náà fi ni àbá ní kéèyàn máa kọ̀ ìyẹn ìlà abẹ́ kì í ṣe làìkẹ́ o kéèyàn sọ wípé ìyẹn wà náà tó lè padà jóye bá sọ wọn àgbóyè ọba lọ́jọ́ ọ̀la lèèyàn káwá lọ kọ pélé ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀yàn pé làánẹ̀ wà lórí ẹ̀ ìpè bẹ́ẹ̀ ọba kọ irú èmi ní ìsìn ìdílé aláàfin ni wá kò sí làkẹ́kẹ́ ń bẹ̀ ní mother side ẹ mọ̀ pé téèyàn bá rí owó téèyàn ó fi rojọ́ àti jẹ̀bi yẹn lè padà lọ kílèmù ẹ̀ lọ ìdílé aláàfin ni wá kéèyàn ẹ̀hẹ́ kò sí kẹ̀kẹ́ mbẹ́ ọ̀gá rẹ̀ kò sí kẹ̀kẹ́ mbẹ́ sọ́wọ́n ká kínní yìí náà ni ó sí kéèyàn ó pè jẹ́ akọ́mọ kẹ́kẹ́ fi lè dènà mọ́lẹ̀ láti láwọn àbúrò àkẹ́mbẹ́ ni wọ́n ti kọ́ fún àyè bá ọmọ ọlọ́run lè ní ká lówó tá a lè lọ kílèmù láìsí wa tó bá yá gbẹ́dọ̀ abẹ́jọba yìí o kéèyàn kọ ìlà ese ni o kama akadé náà dáńkà yín lọ. oge kama akadé náà láàbí ọlọ́yà òun náà ọmọ ya O lóun lẹ́tọ̀ọ́ àtijẹ́ balẹ̀ wọ́n ní lọ́ba ọba ti lè kàn bí tó lagidi fún ọ òní jáwé lé ọ lórí òsì ní wọn jẹ́ náà pàápàá jùlọ wọ́n tún tí wọ́n fi lọ pé ìwọ gẹ́gẹ́ lónìí òní bá wọn fa mi kò sẹ́ni tó dùn wọn ò bá dùn wọ́n ní ìwọ gẹ́gẹ́ lónìí torí ò tiẹ̀ rí nkẹ̀kẹ́ sí rárá àfa ọmọ àgbà sàkà àgàgà tí wọ́n bá lọ bọ́dì sáwọn ẹni tí wọ́n máa ń lọ jẹ baálẹ̀ lóko yẹn ọ̀sẹ̀ òun ọgbà sàkà tó yẹ pé àwọn ọmọ sàkínù wọn á gbádùn ẹ̀wọ̀n gbàgbé sọlá kò dín yóò bì ẹ̀kọ́ aláṣẹ ni ọmọ aláṣẹ ni ó fi padà rí kúdùsù gbangba yẹn gbogbo àwọn kẹyìn náà ní í ṣe o ìyá ẹ̀kọ́ à tíyẹn bá rí opportunity yẹn ẹ̀yìnpọ̀ kí wọn báyìí o ò sì ní dùn o ò dùn rárá rà wọn ò sì ní so lẹ̀kẹ̀ fún ọ wọn ò sì ní kéwé bọ̀ tó o ti gbọ́ gbogbo nǹkan tí ń sọ ni ìfọ́ ò sì ní mú ọ. <laughs> èyẹ gbọ́dọ̀ yọjú síbi àwọn oyè orò yìí ò ní yọjú sí kẹ̀kẹ́ mẹ́. ẹ ẹ ò ní sí gbẹ́rẹ́ ìyẹn lè jẹ́ o ẹ má ṣe ìsìnbọn àdùn tọ́ba tọ́ba ṣe é ṣe ẹja àtọ́kọ́ ṣe é ṣe ìyẹn lè jẹ́ ẹ ò bóyá ọba kan àwọn èèyàn ọkàn àwọn àwọn ẹni rẹ ní sọ̀rọ̀ díyà nísìn ṣé sàwọ́dí dà bí ọ̀dà kan wá tàbí tó yẹ ọba kọ́ ni ṣèbí àfáà Muhammadu mahabi òun lọ́lọ́wọ́ ọba ló ń sábàbí tọ́ka tẹ́lá láàbí táwọn àwọn ọba ti bẹ̀rẹ̀ wá dẹlẹ́sìn. má sì sí buhari kí ó lè ṣẹlẹ̀ níbi tí wọ́n bá sọ náà jẹ baálẹ̀ sí tí wọ́n ní tiẹ̀ má ti yàtọ̀ oníláwà ní dé ní baálẹ̀ sí bí yìí o wọ́n sọ fòtò ó fò màtínì tí ó di pọ́rọ̀ òde yóò kẹsí ẹ bá ń ké sáwọn ọ̀sáàsì ogun la fẹ́ pín báyìí baálẹ̀ sí ti jókòó yes ọyẹ káyà ti ń bẹ́ńbẹ́ gbogbo nǹkan tá a múlẹ̀ ẹ má dè já sí sí buhari ò ní dùn bí àwọn tó fẹ́ lọ bá wọn dún oyè ìbò tí wọ́n fẹ́ dì ò ní dùn sáàni kílẹ̀ rí wọ́n sọ wípé ànábì yusuf sáànábì yusuf nìwọ ò ní dùn wọ́n sọ pé kò sẹ́ni tó yìí tọ́ sí jù wọ́n náà lọ tẹ̀sí wá gbà fún mi lọ tọ́ sí ìní sọlẹ̀kẹ̀ àti gbà ewé ẹ̀ní kì í wọ́bí ẹ̀mí ẹ̀dá apá kẹ̀kẹ́ níbi pẹ́ sọ pé fábù mi òṣètùtù kẹ̀kẹ́ ìní lọ tẹ̀lé olóró ní tẹ̀lé léegun wọn bá ti láwọn gba kàláàsì máa ṣèjọba rẹ lọ níbo mo ti á lọ òun ní pé ìlà haramu ni nítorí pé wà lórí ẹ̀ ní ẹ̀ bá falà kódà òdó ọ̀pá yìí lẹ́ẹ̀kẹ́ àwọn míì tún sẹ́ńsẹ́ láìpẹ́ yìí ó yọ tẹ̀sí fa òdó yóò lòun fa òdó òdó kọ àkúrẹ́ nì sẹ́ẹ̀kẹ́ àkùtọ̀ ní àwa tí wọ́n ti kọ́ ọlọ́run mojú kó fáwọn bàbá wa tí wọ́n kọ́ wọ́n fẹ́ fíìmù náà wọ́n ní gbóná. mi. wọ́n ní gbóná. ọ̀rọ̀ adé dákun ẹ̀fín lé ilé ẹ̀kọ́ máa kú mọ́ alọ́ ńgbà tẹ́jẹ́ bá ń jáde lẹ́ẹ̀kẹrẹ púpọ̀ jù ràbí wọ́n sì ń bẹ̀rù tọ́lọ́ mọ wa táwọn máa ń kú ìpè tá a bá ti á lọ fà ń kẹsí lé ilé ẹ̀kẹ́kọ́ máa lọ kú wọ́n bá fi ilé ẹ̀kọ́ ẹ̀ sá fi ilé ẹ̀kọ́ máa bẹ́ẹ̀ kẹrẹ lọ pẹ́ńtẹ́rẹ́ rẹ̀ ni. níbi mo ti á lọ òun ni pété bá ti fi ìlà ọ wà nù sínú kìtìrọ̀ súnà adama, súnà adama. tọ́tẹ̀ wípé ká kọ́ fóbìnrin ká kọ́ fọkùnrin súnà Taba kọ́ fóbìnrin kò ní yafẹ́wó àti gbọ́dọ̀ gé wọlé tó bá wọlé ọkọ rẹ̀ ò ní gbádùn ẹ̀ mo rọ̀ bọ́ ti clear díẹ̀ bẹ́ẹ̀ tí ì bá ti bẹ́ẹ̀ ni àbá ní kéèyàn tó má kọ̀ọ̀là yẹn kóbìnrin wa lu mú àbá rọ ọkọ rẹ̀ tó ti yẹn sìn èèyàn bá rọ̀ sí nǹkan tí ó jẹ sùn táyà kó má ṣe kó tún wá nǹkan ẹ̀mí tó tún lè ṣe fọ́kọ rẹ̀ láwọn nǹkan tí ó fi túnra sí ìgbẹ́jà wa dá bá ti lú kò kò sí wàhálà ń bẹ fọlọ́wọn ọba àlejò alákọ̀ọ́sà nà ẹ́ tọba kọfà bọ́ kọfà ní nǹkan tọ́bi tí ọba tẹ̀ wá kọfà yẹn tẹ̀ wá lé ó wọ́ọ̀sì àwọn obìnrin yẹn nígbà tí wọ́n fi wọ́n pé alátagbolo pé àwọn àtàwọn pé tá a ti wọ́n pé tá a bá jáde a lè má wọlé obìnrin kan wà lù tí fún mi yóò lù gbogbo etí kí ni wàhálà tó fẹ́ kó sí kò ní ìtumọ̀ sí mi kí ni wàá ní ìdààmú tó fẹ́ kó rẹ sí. ọbẹ̀ retí láti rí olù tó fi já ìwà ń lọ bí yẹtí bí mẹ́jọ tó tó bẹ́ẹ̀. lọ́dẹ àdúrà ti ata yóò ń sòrò ìlà hàrà. mo ti níwò èmi náà lọ fẹ́ sọ̀tọ́ fún má darẹ̀ láàmú. lóòótọ́ ni so àwọn ọkùnrin náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan míì bí irú èyí tó ń yà sọ́wọ́ yẹn ọ ṣùgbọ́n yóò bu ọwọ́ o má jọ pé yóò ayọ ewé ta tí wọ́n gbà ìyàwó ẹ̀ mọ́ lọ́wọ́ àbọ̀nì kọ́ ati àti gbogbo ẹsẹ̀ yóò ya ewé òròǹbó yóò yá àti gbogbo ẹsẹ̀ yóò máa gbé káàkiri ìgboro bẹ́ẹ̀ ẹ dákun ẹja sọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ nínú àwọn obìnrin wa tó jẹ́ lẹ́hàá àwọn ó tún bojú báyìí wọ́n sì tún yọ ọwọ́ nìkalẹ̀ báyìí bẹ́ẹ̀ dẹ̀ nígbà tí hàn àtẹ̀lẹ́ nìkọ́ọ̀bù sábàdẹ̀ lówó hadithi ẹ sì rí pé ó wà pé tẹ bá fẹ́ pa ìṣe ọlọ́run pé tẹ bá fẹ́ pa fásitì lè kìtìlá tó bá ti súnlẹ̀ sí má jẹ́ ẹ̀ pọ̀ má bàjẹ́ jakujaku ṣe dáadáa hadithi tó sọ̀rọ̀ àwọn ìyàwó ànábì ìbojú kí ló wí wọ́n ní wọ́n lo kọ̀fàzáàní àbẹ́ẹ̀kọ́ wọ́n lo kí nìyẹn wọ́n wọ glove wọ́n dẹ̀ sì wọ ìbojú ṣé tọ́lá yóò pé ìyẹn ṣe wá àṣà kàṣà tọ́lá ń sìn nìyẹn ọwọ́ yẹn ni wọ́n jù wọn yọ gbogbo ọwọ́ lẹ̀ báyìí sẹ́yìn òsì mọ̀ bóbí ti pupa sí bẹ́ẹ̀ lómi ọba tó wá dára báyìí a tó wá lọ ya ewé nì àti òrombó nì síbi ẹ̀yìn ọwọ́ nígbà yẹn wọn ah, àwọn kẹ ah àbájọ iná wọn fi ń daṣọ bò wọn lójú ah wọn rẹwà nítòótọ́ ah wọn rẹwà ẹ wo bí kinní yẹn ti lé sí wọn àti tóní lára ẹlẹ́yà gbogbo kinní ká ṣọ́ra fún ibi mo ti lọ ni pé ó lè lu ṣùgbọ́n. Akọọ, arínú àwọn afáwà tí wọn sọ pé akọ mọtò báyìí fún ọsọ tí o fi nífẹ̀ẹ́ rẹ ó lè ṣe wallahu a'lam. ìnagijẹ yẹn ni tí ìmọ̀ ohun ti fi dúró lórí ẹ̀ bí aláàkó tó ń pè ní bàbá kọ́ọ́dí tọ́jú yẹn sùn ṣé ọmọ náà lè máa pe bàbá rẹ̀ rẹ́ tẹ́rí kọ́ọ́dí yẹn ó lè di álàmù fún kó má pe bàbá rẹ̀ rẹ́ irú èmi nísìnyí kí mùsùlùmọ́ àbí habiba kẹ́nu àwọn méjèèjì ọmọ adùn kí wọ́n máa sọ pé eléyìí ń ké àwọn fẹ́ nu wọn ọdún nínú. torí èèkọ́ lé ni.

eléyìí ké ẹ ẹ ọ̀rẹ́ rẹ̀ o sáà eléyìí ké báyìí yẹn náà sí ẹnu rẹ̀ òtún ní ìlú tọrọ ti dé kọ̀ dánimọ̀ nìyẹn bàbá akíní lọ wọlé náà ẹ sẹ́ra làájì ìyẹn ò lè dìdánimọ̀ ṣùgbọ́n gbà mí máa ń dìdánimọ̀ fẹ́lòmí ṣé ohun tí ọba sì lè má jẹ́ o lé wọ́n bá pẹ́ ọ lálàájì tó wàá sọ ọ́ dìbínú gbogbo aláàjì kìíní ilé kẹgbà lọ́la ìpè ohun tó yé wọn lọ́dọ̀ wọn ni ó sì tún ń pa ìgbàjúmọ̀ kódà tún jẹ́ fẹ́ yẹn wu ẹlòmíì gan ìpè mí náà lọ sí hajj kí wọ́n máa tẹ̀wọ́n lálàájì kódà ríyá lè má wá sẹ́mi rẹ̀ tí ríyá bá wá lẹ́mi rẹ̀ ẹ̀ ṣe wá àti fún pé má torí kí wọ́n pé ọlálàájì lọ torí ọlọ́run lọ ṣùgbọ́n kó ṣe pé yẹn lèyìn ó dìídì máa kọ́ sínú ìwé àyàfi tọ́lá yìí pé wọ́n ti mọ ọmọ yẹn lógún àtẹ̀tí gẹ̀ẹ́tì nígbà yẹn lèyìn ẹ lè wí ṣùgbọ́n wọ́n máa ń pè yẹn bẹ́ẹ̀ ọmọ náà wá wí tọ́ bá ti dé kọ̀ dánimọ̀ pé pé ó gbólé wọn nìkan lọ́sáájì ń bẹ́ wọ́n ti wá dé kọ bàbá akínní yẹn náà ló ti wọlé ju aláàjì yẹn lọ sọ̀rọ̀ yẹn ti ń clear díẹ̀ bàbá lágbájá òun lọ wọlé jù. ná ìrànjú wa lè mọ́ wọn àtẹ̀yìn ẹ̀kẹ́ àwọn méjì òun náà mò ń sọ. Ṣé ṣe Yorùbá èyàn ò kì í ṣèrun júmọ̀ àmọ́ ọ ti di nǹkan mi á ṣe òtúbà fi yẹn kan yẹn ó ṣe òtúbà fún pé bẹ̀rù ọlọ́run ò ti bẹ̀rù ọlọ́run ò ó lè bá àwọn sọ àbí fìlà. aláìkọ̀tọ̀nà odidi báàbù nù fọ̀rọ̀ àárín tí wọ́n sọ wípé báàbù tá a lè tajà a lè ta àgbàdo àbí jéró fẹ́ni tí ó fi sọ sí. mo táwọn àbá sọ náà ni pé kò tọ̀nà. tọ́lọ́ ti kó sábẹ́ kí ni tààwọnù alàlẹ́ ismi wàlẹ̀ wọn ti wá mọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi èyàn kún ọ lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ àti ìtakùtọ̀ ni kéèyàn sọ fún ọ tọ́lọ̀ bá ní kéèyàn mọ́ béèrè o ẹ mi yẹn yé nìkan wà ní lásán ní kílẹ̀ fẹ́ fi ṣe kí ló ń tajà ń tiẹ̀ ó gẹ́ẹ̀sì wọn nírọ̀rùn láì ṣe wàhálà wọ́n padà mọ̀ pé egun wọn fi ṣe ọ̀dọ̀ bí ah, iṣẹ́ pọ̀ lọ́wọ́ alásìkò mọ̀ bá nìyẹn ti yé kọ́lọ́n jẹ́ gbàgbọ́ wa ó lè o. Thank you. tẹ́rí torí kì í yẹn bá dun orúkọ ẹgbọ́n mi yé dáadáa ká má fi pè ṣé mo gbé mo ti fún yín lápẹẹrẹ tọ̀dọ̀ tèmi ń sìn ẹlòmíì ń bẹ tó ṣe wípé ẹ wo ìyá kan ń bẹ náà àwọn ìyá wa èkó tí wọ́n mọ̀ sí àbẹ̀bí lásán náà wọ́n máa ń wí ẹlòmíì àdùkẹ́ lásán wọ́n máa ń wí èkó tí wọ́n ń pè ní ó ti dorúkọ nìyẹn kí má fi èyí ò jòyè wọn pé ò sí nù lànà náà ṣé o ti béèrè wọn naam ẹ súnmọ́ bíbá yìí. kéèyàn gbà kéèyàn gbà ẹ kẹsẹ̀ fi gbọ̀nù ẹ kẹsẹ̀ yẹn fi gbọ̀nù kéèyàn gbà wọ yẹn gbọ́kọ́ má lè gbé yẹn gbẹ bàbá ẹ mọ́ wà àbí ẹ náwó sí wa ẹ mọ̀ pé súnẹ̀ ní.